tomato wà àwọn eléyìí nǹkan fifty fifty naira náà lélẹ̀ two hundred mélòó lélẹ̀ jálẹ̀ fifty naira ni ẹ bá mi ta ọ bá yẹ ó yẹ bá ń kó mẹ́rin. ṣé kò sí yẹ pẹ̀lẹ́ o ẹ̀yin mi ni mà. ẹ̀yin ló mi ni. yéè. ah ọ̀dà mẹ́kọ̀ọ́ lẹ́wọ̀n. yéè ẹ pẹ̀lẹ́ ṣé kò sí ẹ má bọ̀ ẹ má bọ̀ ìjọba mẹ madam ẹ pẹ̀lẹ́ kílódé ṣé kò sọ sísun ara kò sí kó má bọ̀ báyìí kó má bọ̀ báyìí. mo fẹ́ yàgbẹ́ ẹ má yàgbẹ́ ẹ má yàgbẹ́ ẹ má bẹ́ẹ̀ bí sọmọ yé kí ẹ lè yàgbẹ́ ẹ jẹ́ àdúgbò tó yà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ ẹ kó jẹ́ yẹpẹ́ ẹ pẹ̀lẹ́ jọ ẹ pẹ̀lẹ́ obìnrin ẹ bá bá mi tẹ̀lé ẹ̀ lẹ́yìn ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ pẹ̀lẹ́ ẹgbẹ́ pẹ̀lẹ́ ẹgbẹ́ pẹ̀lẹ́. síta mọ fọmọ oṣù ìyẹn ò ní kó pọ̀ mọ́ ìgbàdí ẹ̀bí tí ló ṣàìní jẹ́ kẹ̀kẹ́ gbọ́n. ìṣíjì kan. síta ọmọ fọ́mọ oṣù ìyá ò ní kọ́ ọmọ ìgbà díẹ̀ ti lọ. dúpẹ́ lórí àwọn ọmọ tó fi fún mi yìí o àwọn ọmọ olóríire ọmọ alálùbáríkà ẹ̀yìn ewo dé rè ọmọ ọdún mẹ́tàdínlógún ó ti parí yunifásitì àwọn àbúrò ẹ̀ náà bákan náà just like him very brilliant children ah, ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. ṣé ó lù wá. Ma? Cos problema? Cusho. Bẹ́ẹ̀ ni. che kí ló ṣẹlẹ̀ náà ó yẹ kí ṣàlàyé fún mi. Ẹ̀mí ìjẹ̀wọlé ti yẹ skills àṣẹ ti gbọ́. Ǹjọ́ mọ̀ ẹ́ pé. construction contract ní ìpè lọ́dọ̀ ìjọba kò sí àwọn obìnrin fáṣọ láńjẹ títì tí gbogbo wa dẹ̀jọ́ ń bí ìdìsàjọ takutin fún wọ́n ti dojú ẹ̀rọ ọgbẹ́ni kan bóyá vamsec ni bóyá kìnìkìnìtì bóyá director ni olùsà aláṣẹ lórí gólé sáyìn mm-hmm. olóhùn lé lómi tó ń bẹ̀rẹ̀ fún àti ti yanjú ọ̀rọ̀ àti fún ọgbọ̀dẹ́sọ àti yanjú everything àti parí ẹ̀. ẹ bọ̀ kí ló kí ló rí lọ́dọ̀ kó tó wà lọ́wọ́. ẹ̀kọ́ ta ṣe fi ni wọ́n ní àbí tí àbí kí n mú fifty percent wá so that màá fi fifty percent ṣiṣẹ́ yẹn ṣé kí ni fifty percent fẹ́ ṣe. ẹ̀yin wà outrageous ni. ẹ wo dáàdi èmi máa fẹ́ ká fi gbogbo ń lé ọlọ́run lọ́wọ́ owó ti ti ṣe fọlọ́run torí kò dojú àdúrà ti wà nínú ilé yìí àwọn tó ní agbára máa ń ná ní agbára wọn ṣùgbọ́n àdúrà á máa gbàjà agbára lọ ẹ jẹ́ ká kó gbà níwọ̀n wa lọ́lọ́run lọ́wọ́. ẹ jẹ́ gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ báyìí lè lọ́kàn balẹ̀. bàtà àti lókè mìíràn lẹ́yìn ọ̀hún. ó ṣe àdúrà náà làwọn gbà. ó ṣe ọkọ mi ìwọ náà máa ń ṣe pé òun gbàdúrà fún dáadé all the time. ó kúkú gbà ń dáwọ́ àdúrà. kí ni náà mo kò wá kí ni. Ah, eh. kí ló ṣe fún ẹ. ó ti gbá bá mi lọ sí. gbẹ́lọ̀ ìgbà gbẹ́lọ̀. ó ti gbá bá mi lọ pa. Ah. Ah. ṣé ọmọ rẹ ṣé orí ọmọ rẹ tí bá ń bá bẹ̀rẹ̀ kú nínú ilé ìwọ ni máa ń gbè lẹ́yìn ẹ̀ ṣé orí wọ́n á jọ kí ẹ̀ méjèèjì tì ó ti ṣe tó ti ṣe ní ìsìnkú máa ràn ṣùgbọ́n máa ràn ìjọba ti lè e jáde. Mami, não fui pra Babilônia. Hello, Silas. ló sùn tí. guess what. kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n kí ló dà bí ẹsẹ̀. o lè guess ẹ eh, ah, àní kò tẹ try try lẹ́ǹkan kò guess ẹ. Eh. mi good at guessing nǹkan you bá ṣẹlẹ̀ gbogbo in case of me? kí ni. Ah, iṣẹ́ ọlọ́run àwọn máa rí okay okay let me tell you do you know that contract tí mo ti rò fún ọ̀nì fún mi mọ́ contract yẹn na eh. ah wọ́n ti gbé fún mi o. Ah. ìgbà wọn tó wá fún mi four hundred million naira Eh, mobilization. Ah, olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun àwọn ah, inú mi dùn o inú mi dùn ọlọ́run ṣeun. bẹ́ẹ̀ ni o oh yes we must keep saying that God is good all the time all the time bẹ́ẹ̀ ni olúwa ṣeun in fact this calls for a celebration abẹ́gọ̀. òótọ́ ni <laughs> òótọ́ ni. so kí ni igbá pípẹ́ fún yín sí i máa yọrọ ẹlẹ́nu kí ló ń ṣe máa jẹ́ ká lọ sí the best African uh, kí ló pé pé sí ń ta ká lọ jẹ dínà kí n gbé wà táwọn ọmọ lọ. ẹ̀rẹ́ sàádẹ́ lọ́ọ̀jì bí wíkẹ́ndì ni lọ́ọ̀jì sweet convent tó dá and eh, àwọn àtàwọn ọmọ. lóòótọ́ àyè òṣèlè nínú márèjì àwọn ìnìfà olúmi ọdún màdé ẹ̀yìn rí ẹ̀jọ́ yẹn gan. oh yes ma. oh yes ẹ máa rí ẹ so get the radio. so para pikin. thank you very much i love you. <laughs> Thank you so much. Okay then. All right. Okay, ṣé my dear? Ẹ ṣé. Okay, yeah, later. <laughs> No, she ṣe at long last iṣẹ́ ìbọn sí. Mo ṣe o. Ìyá dá mi lóorun. Mo jẹ́ kí ṣe wọn lórí àwọn lọ́jà. Eh, owó tẹ promise mi gan. èmi tèmi promise mi kí n sọ wọn fún ẹ ṣòro the father of the lọ close account Then, nínú ilé ìpapà mi ò ní fún and the next two months máa fọ oúnjẹ níyà gbogbo nonsense tó máa ń ṣe káàkiri ẹ wà stop ẹ ṣòro tábà tún wá jáde nísìn kí lè dílé ẹ gbogbo àwọn ọ̀rẹ́ tó wà ní gbogbo àdúgbò yìí ni kò gbé wọlé kẹ máa ṣe oríṣiríṣi tó wìn tí ma fi owó yẹn pọ́nìṣẹ́ in the next two months tí mi ò fẹ́ ló àrẹ àrọ. oníjókòó ara ẹ̀ jẹ́ kó máa dàdúgbò sáyé. bàbá arúkà àá ìbàdí ẹ̀mí sùn lórí ọ̀rọ̀ yìí ẹ kété ká ṣe lóko òru. òkú òru àbí kílẹ̀ pé òkú èrú ṣẹ́yìn lè gbàrú ẹ̀ mo ní ọmọ wá ṣọmọ ẹ̀gbẹ̀ lọ́dọ̀ ẹ̀rú nítorí pé ìfọ̀ àtẹkẹrẹ tẹ́ mú nígbà tí tọ́mọ náà ṣe oríire ẹ̀yin olówó ẹ̀là burú ẹ̀là dàjú o ẹ ṣe ìyẹn ọ̀rọ̀ yìí yé mi ẹ fẹ́ sọmọ mi dodo burúkú àbí bẹ́ẹ̀ ṣe mọ sọ máyọ̀ kò tí bó ṣe dodo burúkú àbí ẹ̀wọ̀n ẹgbẹ́ tó sọ nǹkan kan fún yín ní kókó orí gbóni kó gbẹ̀yìn mú ẹ̀ bàbá Rúkà mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù ṣé rí àwa náà ti bá Máyọ̀kú wí and mo ṣúọ́ pé kò ní sanra aṣọ bẹ́ẹ̀ ṣòro mọ́ ṣe gbọ́ and nǹkan tí ẹ bá fẹ́ èmi á arrange ẹ̀ fún yín ṣe gbọ́ nítorí ihò ruru òkun tí a bá wà ruru ìrújú ló máa dà ẹ jẹ́ kí a take it easy ṣe gbọ́ wo ọlọ́pàá wọ́n jẹ́ kí wọ́n fọ ọ̀rọ̀ dídùn wọ́n jẹ́ kí wọ́n fi tẹ̀ jẹ́ ọwọ́ ti ṣe ọwọ́ rẹ. ọkùnrin ọbẹ̀ yẹn yàgò wa àwọn ẹ̀rí àbùkù wá ṣe mistake tí o bá gbòòrò ah. fọwọ́balẹ̀ tí o bá gbòòrò láti ṣe àgbélé ọmọ wọn fi mọ wọn dára sí i. officer just calm down ẹ ní sùúrù. ọmọ ẹ padà ẹ sáà sùn tẹ bá fẹ́ rí wa ẹ wá sí àgbọ̀ yẹn. my uh, friend um, come on. Um, gentleman go um, àgọ́ ọlọ́pàá bolo tiwa. tí ẹ bá mọ àgọ́ ọlọ́pàá tiwa ẹ tẹ́lẹ̀ wá ṣe nìyẹn. Follow me. Tẹ̀lé wọn. Maria, look at this way. Mo kúrò. sweetheart i guess this is mine. ẹ eh, ok àjọ máa lò. àjọ máa lò Daddy, want to really be fitting? yín in fact ó fit status yín. sir fún mi kí n. desire. sir. Eh, ìwọ ló mọ máa lo ilé lọ láti ah Daddy, what's yìí Daddy? Timmy. oh ah, Daddy, thank you. Ah, ah kò see that ẹ sọ fún mi tẹ́lẹ̀ náà. mo kò rẹ́ẹ̀dì sọ fún ẹ. congratulations. mo ti ń jowú níjẹta níjẹta ẹlẹ́sìn àkọ́ fún bọ̀dá mi ó tutù tẹ̀lé ẹ tún gbé mọ́tò lé wọn lọ́wọ́ better how you to go àánú ó mọ nǹkan tí mo fẹ́ kó ṣe ṣé mo kí bọ̀dẹ́ ẹ ó ti kàwé ẹ̀tàn sí ń lọ fún national youth service mo to mo yẹ gbé mọ́tò fún yẹn to bàa rẹ̀ ọlọ́run ìwọ náà kọjú mọ́ rẹ̀ ìfà tó bá tó bá finish màá tó wá ṣe ju mọ́tò lọ fún ẹ o <laughs> wedding tá a ṣe fún ẹ one in the nation. àbí o. èmi ẹgbẹ́ ń kọ́kọ́ mọ́tò yẹn. èmi náà ti mọ mọ́tò wa ẹ̀ kí ni wá fún ọkọ̀ náà ló máa fẹ́. àánú ẹyin náà ni mo máa fi gbé e ẹ àti wá ti di méjì. ayé ẹ̀yà mi. epo sára mi jà. ọ̀pọ̀ ọ̀dọ̀ ká. ọjọ́ yìí kórè òun gbogbo lọ́lẹ́rẹ̀ àṣẹ. Mayo. Rẹ̀mí. Bọ́sí ni màá jẹ́. jẹ́ jẹ́ the last time tó máa kó mi síta bí ọmọ tí wọ́n ń ṣe sínú ẹ̀ kí ló dé ìwọ lónìí ìwọ lánàá bí ẹ̀kọ́ àkọ́kọ́ jẹ́ kí ni tiẹ̀ kí ni problem ẹ̀ dúná kí ló ń gbé tó ń gbé náà kí ló ń bọ̀ ẹ́ láyà gàràgàrà kí ni problem ẹ̀ dúná ṣé ara ẹni tó ń kì í láyà tó ń sọ fún wípé iye olówó tó ti wá kó máa ṣe ẹni àrùn ìwé tani kò kà ó ti kà yọjú gbogbo ìrìn àjò tá a fi ẹsẹ̀ lé ayé ẹ̀ o kàn ń rìn ẹni àrùn ni o ò dúró níbi tí a fi ẹsẹ̀ lé jẹ́ kí eléyìí jẹ́ the last time tí o máa wà tó wù yìí àjẹbẹ́ mi ò ní tẹ̀ta torí mi mú mọ èrè tí mo rìn ẹjọ́ ètò mọ bó ṣe mọ yìí kíkẹ́ bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ kó o bá sọ ohun tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ ọ̀rọ̀ máa lọ ju ẹ méjèèjì lójú. ẹ̀wọ̀n kí ni ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ o ah, ló dé kan. kí ló dé kí ló ṣe ẹ kí ló ṣe é ìwọ náà gbọ́kàn sí bàbá ẹ̀ sọ. iná sọ. ó ní ọmọ tó bá dà tí bàbá ni ìjọ bá kù díẹ̀ káàtó ti yá yàn ẹ kò dẹ̀ ní sùúrù ó fara ẹ balẹ̀ ètí ò mà kí n bá ẹni tí ò bá ní nǹkan ṣọ̀rẹ́ àbùkù òde kí n wá ẹni tí ò bá ní nǹkan kiri o ṣe sùúrù ọkọ mi kí ló dé òní sórí burúkú ṣe sùúrù ẹ̀gbọ́n gbogbo orí ẹ̀ inú tó ń bí dáadé ẹ̀ ní hospital ló yẹ ká gbé e lọ ẹ ò ṣe torí ni ẹ fìyẹn lẹ́jà rẹ̀ tí wàá ṣe bọ̀bọ̀ kan tó wà nínú sẹ́ẹ̀lì yẹn tó ń sọ mí pé òun ni president kéyìn máa dọ̀bálẹ̀ fún èmi kí mo agbágo tó yẹn mo múlẹ̀ bùt báwo orí ẹ̀ yá ni tẹ bá wo orí ẹ̀ orí ẹ̀ tó gbẹjọ báyìí ah. kí la fẹ́ ṣe yẹn fún ojú rẹ̀ ṣe gangan tí bá ti mú paragon sí i tí mo wé olúwé ìnáwó àkáǹtì ilé ìtìlọ nìyẹn. ẹ̀wọ̀n ṣáà ní sùúrù sùúrù ló máa ṣe jẹ́ kí n wọnú ilé kí n lọ bẹ̀ dáàdì. mi ò fún dáàdì lé sí wọn ní o size wọn wà bí. ṣe ṣé mo lè yọjú sí wọn fún. tí màá èyí yọjú sí wọn dókítà àtẹ̀yìntì wọn lọ́wọ́. dókítà ẹ jù bá ọ̀la ara dáàdì mi. ara dáàdì yìí máa wà òkè nítorí ọ̀nà tọ̀tọ̀ méjì nìbọn ti bà wọ́n. àmọ́ ó kàn ṣe ni láàánú wípé. pé kí ni dókítà. wọ́n lose driver wọn. wàá yí kí. ẹ fún mi ní ìṣẹ́jú kan mo gbé ọkọ wa lójú. ọkọ ah! mi ìwọ lọ́nà méjì ṣàánú mi inú mi ṣàánú mi. ó yẹ yọ mi kí lè ní ah! ìgbà yìí. ẹ dúró náà ṣe bẹ́ẹ̀ ń sọ pé professionals ni ẹ ẹ hùwà bíi professionals kúlẹ̀ tó di pé mo gbéṣẹ́ fún yín ẹ ti fi ẹnu yẹ ẹran sọ́bẹ̀ kò sí tẹ́ẹ̀ lè ṣe kò sí tẹ́ẹ̀ lè dà lẹ́ sọ fún mi just look at you ẹ ti lọ fọ́ọ̀kì iṣẹ́ ọ̀ look at you. lórí kò rí bẹ́ẹ̀ a náà gbìyànjú a try gan a mọ̀ pé ọlọ́dún yìí ò ní kú sí sinayé yẹn. gbẹ́mí sọ̀hún kẹgbẹ́ ní burúkú sọ̀hún ọ̀rọ̀ olúwa lẹ́nu ẹṣẹ́ kíta yín ju kó náà ní èpògi lọ. wo two options lẹ́nu o it is that kẹ lọ parí iṣẹ́ yẹn kẹ meet ẹ up kẹ jẹun lọ or better still kẹ fún mi ní refund kẹ kawọ́ mi kó pé tí ò bá lè pàpà ẹ gbọ́ <sighs> àìjẹ́ ẹ má lọ play phone o tẹ bá lọ play phone máa fi yé pé èyí mú jọbẹ lọ àjẹ́ ìṣẹ́gbẹ́ olè o kò sí ibi tí ọwọ́ jẹ́ rí mi ẹ gbọ́ I have spoken. èwo ni gbogbo I have spoken lórí burúkú tí wọ́n fà wá ní ìsìn ó dábàá ọ̀gọ́ lọ́gbó fọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ ó ti gbéṣẹ́ fún wa àti ṣe ṣáà ìgbìyànjú ni ìgbìyànjú kọ́ ni try now. o sampan fìyẹn lẹ confam ni bàbá yẹn sọ ó ah, gbọ́dọ̀ pariwo jù kó má lọ gbọ́ èèyàn gbọ́dọ̀ fọwọ́ ròyìn kó má kọ lójú náà ó ah, gbọ́dọ̀ kọ lójú kó gbé ṣubú kí ló ń ṣe wá àti ìṣiṣẹ́ gbogbo fún wa a lè fẹ́ máa complain ah, tí wọ́n bá ti ju ni lọ ó lè ju ni nu o tí wọ́n bá dẹ̀ lówó ju yàn lọ lè ní kọ́ lọ bá yàn fi ṣàsùn kán fi yàn ṣàsùn kó bẹ̀ kú jẹ confam lọ́gbẹ́ yẹn o kò dẹ̀ sọ́wọ́ mi ní ibi ààbò sí o ìjàn gbélédé ìjàn pèlè. ìrọ̀lẹ́ dada ọmọ ọjọ́ mẹ́jọ nu Black Maria kí ló ń wá ń bẹ̀. wọ́n fẹ́ ṣe ìkùnà bẹ́ẹ̀ ni. ẹ bò gbogbo orí burúkú ìjọ gbélé tí ọmọ ọjọ́ mẹ́jọ wò nìyẹn èmi ò láwọn èmi ò dẹ̀gbọ́n ọmọ mi ò smoke yẹn rárá o ti mọ ẹ sọ fún mi pé ó dàbọ̀ lórí gan ó dàbẹ̀ yẹn ti mú bọ́ǹbù àbí ẹ ti gbé bọ́ǹbù mi ó máa fọ́ ọmọ yín ni. ta lè fura sa. mi ì fura sẹ́ni i don't suspect anybody. Um, honourable ǹjẹ́ ó lẹ́ni tí ẹ̀yin àti ẹ̀jọ̀ da business pọ̀ àbí ó lẹ́ni tí ẹ̀yin àti ẹ̀ jọ ń jà sórí ilẹ̀ kan àbí lórí ipò politics yín sa. no no no no business mi is a family business mi bẹ́ẹ̀ ni body da business pọ̀ ilé gbogbo ilé tí mo kọ́ kò sí wàhálà èyí tẹ́ pé ilẹ̀ tá a ti kọ̀ they are fully paid up kò sí wàhálà and my politics is not the politics of bitterness ní ìbẹ́nibọ́dì ìjà kankan ìlú à ń ṣe ìlú ni ní ìlépa anybody The bá dé house go everybody mọ̀ mi. better um, honourable ẹ jọ̀ọ́ a máa ní ìdìrànlọ́wọ́ yẹn in case anytime tí ẹ bá rí nǹkan tó rú yín lójú sá ẹ jọ̀ọ́ ẹ tètè kàn sí police station Eh, àwa náà dẹ̀ máa nídìí in case anything tá a bá fẹ́ fi ọ̀rọ̀ wáyé lẹ́nu wò ẹjọ́ wà sí station wa. òkè ẹ ṣe gan ni eh, ọkọ ọba oníṣà yín lẹ́sẹ̀ o ẹ ṣiṣẹ́ ìpẹ́ o ẹ tètè bá mi yanjú ọ̀rọ̀ yìí o. Ah, no problem. ìròyìn kan máa fi bọ́n léèyàn káàkiri ìgboro. thanks. deserve irú embarrassment lójú àwọn ọ̀rẹ́ mi. dúró kí ló ń dùn ẹ tó lọ pé wọn dé kò ní kó wá kọrin fún ẹ ṣé orí ẹ lọkùn lọ pé orúkọ àwọn èèyàn pé kí wọn bẹ fa ah, dúró òun àwọn bó ṣe wọn nínú ilé mi òun sọ ilé tèmi di òótọ́ òun náwó tèmi yàlàyàlà má kún kò lè dún mí fún ẹ kò lè dún mí fún atọ́ ṣé o gbégbá ọṣẹ o ò lè pàtẹ́ òbí ṣiṣẹ́ iṣẹ́ tèmi wà lọ́rùn wọ́n tó máa jẹ́ wa bòjì. it's okay. but daddy this is just a get together party that's all that's all. stop it get together my fault. get together get together orí burúkú ò ló ń ṣe get together orí burúkú ò ló ń ṣe nínú lẹ́mí. okay ó ti dojú ẹ̀ báyìí ó ti dojú ẹ̀ i think i will take a drastic measure against you animal ẹranko idiot máa fi ojú ẹ̀ hàn máa bọ nínú lẹ̀. kí lẹ fẹ́ ṣe fún mi kí lẹ fẹ́ ṣe fún mi kéèyàn kọ̀ọ̀kan máa halẹ̀ mọ́ káyọ̀dé tèmi ah, ah. ọmọ old man máa ń fọ́n bùṣà. ní òbí àbínú burúkú ní ọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ àbẹnìyàn ọmọ ìsìn ń ṣiṣẹ́ gan in fact right now wọn ti position ara wọn dáadáa bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀ ń ṣiṣẹ́ wọn ṣọ́ àgbọn I must commend your boys. ẹ má kí n jẹ́ ìyàlẹ́nu fún because àwọn ọlọ́pàá àti undergo series of training púpọ̀ sí a lè ti gba training upon training ṣùgbọ́n bí kì í ṣe pé olówó aṣọ ilé náà àwa tó ń ṣọ wọn kàn ṣe lásán ni. bẹ́ẹ̀ni mm, bẹ́ẹ̀ni ẹ ṣe ẹ ṣe gan ni òtọ́ ilẹ̀ kúkú sọ n tó máa ṣẹlẹ̀ ni pé tí n bá ń lọ sí site láàárọ̀ màá gba ọ̀dọ̀ yín kọjá so a lè sọ̀rọ̀ ṣé ó ti yé ẹ eh, a sọ̀rọ̀ tàbá yẹn ìyẹn má wọrí o. èrò rere lọ́dà ọ̀lì ìsàlì kejì ìgbà òun yìí ni ọ̀lẹ̀ ìsọ̀kè lọ́wọ́ èmi ò ṣe ta nìyẹn sínú ilé àti. mi ò mọ̀ pé yẹn ń kan lẹ́kùn. etí ń dùn ọ ni. mo kò wéde kọlù yàrá yẹ ẹni ìyá àbúrò mi mo á kàn lẹ́kùn lọ́n ṣe ta nìyẹn lórí pé mo fẹ́ ṣí géètì bàbá yóò ti pọ̀ ju. mo rò kórìí ẹbu lọ́rùn ẹ̀ mo rò kórìí ẹbẹ̀ bu wọ́n bí sọ ọ̀nà pé mo ti ń wọ ẹ̀sẹ̀ rẹ tẹ̀sẹ̀lẹ̀ ọlọ́run afọ́ lé mi lọ báyìí. èmi kàn lẹ́kùn ta nìyẹn òun fèdè kó bá mi sọ̀rọ̀ nínú dúkìá mi àti ìjẹ́ tánulẹ̀ mo dọ́ dúró ẹ má bínú bàbá ẹ mọ̀ pé èrè nǹkan géètì náà lórí pé kì í ṣe géètì mi ṣe géètì náà lẹ́wọ́ á sọ adúrú ọ̀rọ̀ yìí ògùn ẹ̀rí kẹ̀rẹ̀ á máa wò láti gbà tí mo ti wà nílé àwọn olówó ló máa ń wá bí so tó bá dẹ̀ ti tẹ ẹ̀hán báyìí màá ti mọ̀ pé ọ̀gá náà wá wá ẹ̀ nìkan lọ lẹ́sẹ̀ tó máa ń kan géètì so kò mọ́ mi lára mọ́tò ńlá ńlá lẹ́dọ̀ máa ń gbé wá Lamborghini Infinity gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn ṣá àwọn ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé olówó báyìí ló ń sọ̀rọ̀ olówó àwọn olùsíbà wọn máa tẹ̀lé àwọn kiri bí kan tọrọ nǹkan jẹ kan lẹ̀kùn ilé àbúrò wọn gba nǹkan tí ò yẹ kan máa gbà mọ́ nǹkan tí arábìnrin mi mọ̀ pé ẹ̀yin ni. káre èmi lọ fẹ́ máa fi kọ́rọ̀ sọ wọ́n ti ọ̀ tira rẹ bẹ́ẹ̀ ni bá dáwọ́ ìwọ rẹ̀ ọ̀ lọ ǹjẹ́ òye ọ èmi ni wọ́n sọ bá ń fún <laughs> torí pé ọlọ́run dá mi dá ọlọ́run sì sàánú mi sórí bí mo bọ́dọ̀ orí mi dé mo sì lóra mi tí mo lóra mi dá tí mo jẹ nǹkan tó dá tí mo wọ ọṣọ tó dá tí mo náwọn mọ̀lẹ́bí tó dá tí mo wọnú ilé tó dá tí mo bá wọn ewu ilé ní ẹsígéètì nínú ilé tó dá tí mo bá wọn bẹ̀ mo dúpẹ́ tèmi ṣé bẹ́ẹ̀ ni mo wọṣọ yìí lọ́dà bẹ́ẹ̀ fi hàn bímọ mi ni pẹ̀lú ọjọ́ orí mi mo tún ní fitin ah mo dúpẹ́ fọlọ́run mo wo bàtà ọba ńlẹ́sẹ̀ mu pẹ̀lú ọjọ́ orí mi aláìtèmi dáa irú tiẹ̀ ni mo fi tọrọ torí pé ńgbà tó bẹ torú ọjọ́ orí mi ọmọ ilé ayé ẹ̀dá ṣe rí ni bí bàtà ni ní máa jẹ kó ń bà ní. ẹ máa ṣe o. ẹ pé kọ́ ni torí bàtà bí ṣe ń jẹun bẹ́ẹ̀ ni bọ́dí ẹ̀dá ilé ayé ẹ̀dá ṣe máa jẹ tó bá ṣàkíyèsí ara rẹ tó bá wo orí rẹ lọ́wọ́ òkè ó tó bá ti dàbí pẹ́ńsù ilé ayé ó yóò débi tó wà oúnjẹ lọ díẹ̀ díẹ̀ ló ń wọ̀n. ẹwọ ó ti tó jàre bàá kí ló tó yẹ lórí ka ṣígẹ́tì àṣígẹ́tì ẹ̀dẹ̀ ń fi ah, bọ́ọ̀dì wé kínní ah, bọ́ọ̀dì ìwẹ̀ òun gan kò sí ẹ́ńjìn ah, ẹ má bínú. wo bí o sọ kí nìkan wọ ilà kan bẹ tí wọn kọ fẹ dàtí èsì pé yẹn ní kọ ikú ní báyẹn kọ báyìí ni ó ti wà lójú ẹ̀ bàràmù. ṣé o rí pé bó o sọ ọwọ́ ìwọ náà wò wò séèyàn séèyàn rè wò eré ẹ̀ bó wò tí bó ti retí bíi kánópì ó lò sí níma nọ́mbà níma nọ́mbà ọkọ̀ olówó ìwọ lọmọ ọdún àwọn ọ̀nà ọkọ̀ káàkiri ìran rẹ̀ sì ní wíbàrò ìwọ mọ̀ ń bá mi ìran rẹ̀ ò ní wíbàrò ìwọ mọ̀ ní sọ fún ẹ kọ́sẹ̀ kọ́sẹ̀ sì lápọ̀sẹ̀ ẹ̀mí ẹ̀mí nǹkan. àyàlá jẹ́ tó ẹ̀mí rẹ̀ àti ah. ilé ìwé ẹ̀mí náà ń sọ pé kí wọ́n ti pè fọ́ fún ọwọ́ àti oṣù ó fún mi bẹ́ẹ̀ jáde nulẹ̀ ìwọ náà wọlé ayé nísìnyí bẹ́ẹ̀ báwo sásẹ̀ èdè kò tó wá polówó tí kì wọ́n tó ń gbé kì í nulẹ̀. fúláwà lèmi fẹ́ wẹ́ẹ̀ ti ṣebíṣẹ́ tí mò ń ṣe ń bí ni àbúrò yìí kọ́lé ẹ̀ ẹ̀ ń jìṣù ọpẹ́ ní fọlọ́hún ọ̀sán máa pé wọn ègbèsò mi èmi tí mo jésù ń èsè nǹkan rí láyé mi náà ni. ó ní nǹkan tẹ́mi ní ẹ̀ka mímú ẹ̀ka bẹ́ẹ̀sì ara àdùbálíkà ni ṣùgbọ́n kí ẹ̀ bẹ̀ kí ìṣe. dùbẹ́ ìwọ ẹ bẹ̀ lọ ọ ṣe mí lèṣe ọ̀rọ̀ wọ́n ọ̀ ṣe mí bí mi láti. àbúrò mi ó ti sọ mí ní ẹgbẹ́ ṣe ó ní ìdílé aláìṣe ó ti sọ mí ní ẹgbẹ́ àbúrò mi àbúrò mi ó ti rẹ̀ ọkọ̀ bí ọ àbúrò mi máa ń tù ẹ̀rọ oníyẹ ọdúnfọ́ mi lójú ojú pé tí mo bá wọn náà mo bá bá wọn kan yéé ọdúnfọ́ mi lójú ah, mi náà kan ọdún mi náà ah, ah, ọmọ mi ojú kan ló kú ọ yéé. bàbá àti wọ́n wèrè. bọ̀dá mi kí ló ṣẹlẹ̀. àdéhùn ojú kan ló kú ọ ojú kan ló kú ọ. èso tó ṣẹlẹ̀ náà. ọ̀rọ̀ bọ̀ mi lójú méjì ló gbé wọlé ọ bọ́dà mi ah, àdìwọ́ bàbá òrì òrẹ́ jẹ́ òrẹ́ jẹ́ mi ò rẹ́ ojú kan ló kù ojú kejì kò rí náà dáadáa. ẹ máa bọ ojú ah, mi wo kí ló wàá dùn tẹ fàfẹ́ láti òkè tó. lórí mọ́tò lórí mọ́tò lórí mọ́tò lórí mọ́tò lórí mọ́tò lórí mọ́tò Yeah ṣe máa pàpọ̀ láti òdo lè tà. èèmọ ní mo ti ọ́ bẹ̀rẹ̀ lé fún mi lójú ni o. èyí tó ló fún lókè màmí lójú o. èèmọ ní mo ti mú àlàyé mi. èmi mo mọ́ ìjọba fúnra mi wọ́n ní àwọn òbí yóò kó wọ́n máa di ayé mi o ẹ pẹ̀lẹ́ ẹ gbàtàn bá fẹ́ wọ́n máa fojú mi o. Ah, ẹ̀gbọ́n mi ojú tèmi kì í fẹ́ lọ́rùn kalẹ̀ yìí. ọmọ bàbá mi ò rí nǹkan kan ọwọ́ ẹ̀rọ rẹ̀ mí lójú eléyìí nínú ẹ̀rọ ẹ̀rọ wa ni mo fẹ́ tọ́ bọ̀ lójú ṣé o ti ẹ̀rọ yìí pàápàá ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ kí lè fà tó le tó báyìí. èmi tí mo ṣe fún èmi tí mo ṣe fún ẹ náà lọ sọ fún mi ó ní pé wọn ló fòfin lélẹ̀ pé ẹ̀rọ máa rí mọ̀lẹ́bí kankan ní àwọn ìran pé pàápàá mi di ẹ̀sìn mọ̀lẹ́bí rẹ pé ìran ọ̀rẹ́ kankan ọ̀pẹ là mo sì ní ìran wa ilà tí ń bẹ lójú ara wa lára ní ọkọ̀ fèrè ó lọ sọ pé àtàn ó ní pé ó tún sọ pé ẹgbẹ́ ìbàdí ní mọ́tò kan má sì lẹ́kọ̀ọ́ fún mọ́mọ́ ní ah, à ṣé ìwọ náà lè ṣe lóyún pé olówó kan tòsí mẹ́ta òtòsí náà ń gbogbo wọn pé ọ̀ọ́dẹ́ sọ orí ìta báyìí bí mo ṣe mo ṣe gba yí sí ẹni gẹ́gẹ́ báyìí lọ́kàn ṣe mú irun káfí mímú orí mi máa gẹ̀ẹ́sì ni ẹ̀rọ mi kú orí mi kú orí mi ọ̀bà fọ́ bẹ́ẹ̀ ni kú orí mi ọ̀fọ́ bẹ́ẹ̀ ni kú sáré lọ́nu lọ́nu ìyẹn kí ni máa sábẹ̀ wà bẹ́ẹ̀ mi ní báyìí ọkọ̀ mi ní sọ́mísọ́mí ni bẹ́ẹ̀ kì bẹ́ẹ̀ mi ní ẹyin jú mu bẹ́ẹ̀ ni èso títa mi fi ń pariwo rẹ̀ pé orílẹ̀-èdè yẹn fọ́ mi ní ojú kejì o èmi ti bẹ́ẹ̀ ṣe fún o ìmọ̀ ń gbèsè o àmọ́ nǹkan tí òun ṣe jẹ́ pé mo mọ̀ pé alájọbí ò ní fi ìyà jẹrẹ náà ò ní bẹ́rẹ̀ alábàákò ò ní bẹ́rẹ̀ alágbèdá ìyàwó ọ̀gbọ́dọ̀ jẹ́ wípé mo sì ti gbé ìgbésẹ̀ kan lẹ́yìn rẹ mo ti fi òfin lélẹ̀ kọkàn bá fòun tẹ̀tẹ́ ni mo ti dá dúró. ẹ̀gbọ́n mi ẹ má jẹ́ kó lè dé lẹ́vù ẹ̀. ọ̀gá o. ṣẹ́gbọ́n mi á pè máa bá adúró adúró. Hmm. Ah, ń bọ́ adúró kí lẹ́gbọ́n mi ṣe fún ẹ kó tó di tí tí tó ń bá wọn fa wàhálà lẹ́nu gate. bẹ́ẹ̀ ṣe wọlé ẹrù aṣọ mi wọ́n kàn mí wọ́n kàn ya ọmọ mi lọ́rùn wọn nítorí pé mo pẹ́ kí n tó ṣí gate. kí ni èso fún olùgbé olùgbé owó mọ̀lẹ́bí bàbá mọ̀ wọn bí mọ́. bàbá sọ́dọ̀ bàbá mi bẹ́ẹ̀ bá bàbá mi bẹ́ẹ̀ bá gbọ́ sọ̀rọ̀ mọ́tò sọ̀rọ̀ sọ̀rọ̀ mẹ́rẹ̀ rẹ ọ̀gá tó pé tó bá rí yé orí yíyọ pẹ̀lú bá fẹ́ fún mi pé lambo guinea lambo ankara lambo maize lambo bẹ́ẹ̀ ló ti sọ gbogbo ẹ̀ fún mi gbogbo ọ̀rọ̀ kà lómi lọ àbí ṣé ọgbọ́n ọ̀gbọ́n bẹ́ẹ̀ tọ́tọ̀ tó ọpẹ́ ṣé pẹ̀lú pé oògùn obìnrin ká máa gbé ìfẹ́ ọ̀gbọ́n nínú orí mọ́tẹ́lẹ́ pé orí mi lọ yẹ ní ṣé pẹ̀ sí. ẹ̀gbọ́n mi ní sùúrù ní sùúrù wo àdìo jẹ́ kí n fún ẹ ní last warning ṣùgbọ́n any time tẹ́gbọ́n mi bá wá sílé tó bá maize wọ́n up wà ní nǹkan tó máa fojú ẹ get out here. ṣé ìjọba ọ̀dọ́ ni ẹ́ ọtún rẹ bí àbí bọ́ọ̀lù ọtí dànù tó tún rẹ bí mọ́ni bí láàbẹ̀. ìṣòro ṣe mọ̀ kó ní àìbọ̀ọ̀lù. ní bí àbẹ̀lọ àìbọ̀ọ̀lù ló tún ní ọfọwọ́ fà. ṣé mi ti bá yín ṣojú ẹ má bínú ẹ má bínú. ẹ bẹ́ẹ̀ mọ bẹ́ẹ̀ mọ ẹ bá àfẹ́ ní alẹ́ ẹ̀rán èmi mọ fẹ́ràn àwọn ọ̀gbẹ́ náà ni ó máa náà kúti gbẹmí alẹ́ ẹ̀sọ́ ó lè sọ pé ló fi ayé rẹ̀ kọ́ ní gbogbo ọkọ̀ mo sọ pé lọ́dà mi lè lè fún ọ̀dà kan pé ìgbéǹde èèmù ọkọ̀ ọ̀dà tí ó gbà ní ìmọ̀ bó ṣe jíjí ní ìjẹ́ ìnira ní ìjẹ́ ìlẹ́jí ọkọ̀ àwọn bẹ́ẹ̀ jí fún mi ni ó gbé ìjọba ìlú mi ti dé wípé ẹni àjòjì bẹ̀ láàrin mi àti ẹ pẹ́pẹ́ ẹ̀rọ kọ̀fẹ́mi náà kí máa tẹ ẹ̀rẹ̀ sáwọn ẹ̀rọ láǹdoro kí máa tẹ láàmì pé tí wọ́n máa fi ẹ̀rọ náà ní èmi náà ní ká ọ̀pọ̀ ni madrid pé ṣe títà àtọ̀rọ̀ àfún mi kí máa gbó kí máa gbó. Ah, ẹ̀gbọ́n mi mo sọ fún ẹ má wọrí má bá ń gẹ̀ mọ́tò ah, mo láwọn ọ̀rẹ́ tó ń ta mọ́tò náà irú azeez ọlágòkè níìsín irú mọ́tò ni mo fẹ́ lọ́dọ̀ tí mi rí àwọn mọ́tò tó náà ìṣòro àókè ni so I can always get what I want from him so ẹ má wọ ìmọ̀ báyìí ra mọ́tò ṣe gbọ́. bàbá ọkọ mi. Ah. ẹ gbé mi. yàrá kan yàrá ẹyẹ kan lórí ẹ̀ kalẹ̀. mo ti fún ẹ ká sọ. wọ́n ti rú ẹ̀. mo jẹ́ kí tó yin ilé látàrí ṣùgbọ́n tó ti gbé omi àbálà ọmọ àrùbá ọmọ afẹ́lẹ́ ọwọ́ kánú ọjọ́ rí ẹ ọmọ dáadáa sí ọ̀ka ìgbó nílò ọlọ́ọ̀ni yóò tẹ̀lé ẹ̀dẹ̀ wa. ṣé rí ẹ̀gbọ́n mi ẹ wo ọ̀rọ̀ pàtàkì ni wọ́n pè é fún ẹtì ẹ̀gbọ́n mi náà. gbẹ̀mí kan bá sọ́ọ́sì pàtàkì. ọ̀rọ̀ níbẹ̀ tẹ gbọ́n ọdún mo tiẹ̀ fẹ́ sọ náà. ẹ wo ọ̀rọ̀ máyọ̀kùn ni mo fẹ́ sọ fún yín. ṣé rí ọmọ yẹn kò ń gbọ́ràn sí wa lẹ́nu nílé ọ̀rọ̀ tí wàá sú wa pátápátá ó ti wá sọ̀rọ̀ ìdí ẹja gbígbẹ kò sí nǹkan tá a sọ fún un tó ń gbọ́ sí wa lẹ́nu mọ́ ẹ wo bóyá tẹ bá tiẹ̀ lè bá bá sọ̀rọ̀ bóyá lè gbọ́ sí yín lẹ́nu ọ̀rọ̀ ẹ̀ ti sú mi. ìwọ̀n sọ mo wí àbí n ò wí o ẹnu ni ọ̀ká láṣejù mo ti wí ẹnu ni ọ̀ká láṣejù mo ti wí ọ̀tán ọ̀tán ẹ wá dọjú alẹ́ ẹlẹ́mbẹ̀ẹ́ làrẹ́ àmọ̀pẹ̀rù ni ògùn náà kan ni o kò ní wájú o kò ní lẹ́yìn o kò ní láàrin ọ̀tán yọkọlú yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọ̀tọ̀ yọké ọkàn dùn mí ni pé yóò bá wọn yóò bá wọn kò ní mọ lóun nìkan ni yóò bára lé wọn mọ́ nígbà mọ̀ ń sọ fún mi pé oògùn náà kábíyà ń tẹ mí mọ́ yìí pé èèyàn bá ti dáàbò bójú báyìí ibo ni káyìí ni oògùn náà kábíyà ń bá yóò bá tábẹ́ náà ò tún fẹ́ sí tòsí fẹ́ sí irú ẹ̀ ní ìjọ náà ẹ̀rọ àdẹ̀jà gbígbẹ́ agbèsè ọyìn bọ́ ọba sọ̀rọ̀ ṣé ń fàfọ̀sẹ́ ẹni bá sọ̀rọ̀ ni ìwé àtìyá rẹ̀ ẹ bá ayé rẹ̀ jẹ tán ẹ̀ǹkẹ́ ẹ̀ǹkẹ́ bá ń pè ẹ̀yìn lẹ̀ ń tẹ̀wó kò sí bẹ́ẹ̀ fi tẹ lọ́rùn tán sọ́tán mo sọ fún mi sọmọ báyìí mi sọmọ báyìí ah mo dẹ́rù ara mi ìmọ̀ àlàmú ìkọ́ ọmọ lóòfúnjọ́ máa gègé olú ọmọ agbókun máa bẹ ẹ fi lẹ́nu kan níbi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ̀rọ ọmọ rẹ̀ ń báyọ̀kún hmm. báyọ̀kún. òṣì ni ọ̀tá ọmọ náà ó dọ̀la ọmọ tó ń ta bàbá ẹ̀. Ah, pa àdìsá wọ̀ ọ̀nà gbọ̀ngàn olúfìlà. ọwọ́ méjì fẹ́yàn kan ọba sáyẹ́ ọba ṣé kí n máa swagari swagari ẹ àbí yé jinja yé yé ẹ àbá ìfọkànsílẹ̀. orí bàbá yóò fọkàn bẹ́ẹ̀ni mo sọ ẹnu mi sì gbà n ò sì kó jẹ ẹ sì wò mí lójú kòkó báyìí ẹ sọ pé ìjọ mi fọ́nká síbẹ̀ ṣé ìjọ bá fọ́nká sí nǹkan tó dáa ni orí tèmi dúró déédéé ni àwọn àwọn àyà rẹ lórí wọn fọ́nká sí lọ́ba fọ́nká sọ ma pé ọkọ̀ tó bá tẹ ẹ̀yàn mọ́lẹ̀ tó bá torí ẹ̀mọ́lẹ̀ wá lórí ẹ̀ fọ́nká téèyàn bá dé bẹ́nu ọkọ̀ mọ́lẹ̀ tó bọ́ orí ẹ̀ orí títí mọ́sọ̀ọ̀sẹ̀ wá lórí ẹ̀ fọ́nká lófin ní mí. Eh, ọmọlélé àbábí ìpàdé gbé ọgbọ́n kí ló rí lọ́dọ̀ tó fi kí ló rí lọ́dọ̀ tó fi wà kí ló gbé ọlọ́dọ̀ tó ń ara àbò ni kí ló gbé kalẹ̀ tó ní wọ́n kí ló ní dágbére ọ̀fẹ́ yàtì kí ló ń tó yí pé òòrí rí ẹ̀rí tó fi ń dà àwọn òbí ẹ̀ láàmú. bàbá kí ni mo ṣe ń sìn. kí ló ṣe kí ló ṣe síbẹ̀ máa ṣe é ṣe ló ṣe ayé gbogbo ní àjọ ẹ̀rùn olóhùn sóge ẹwà adélé wá ṣe kàdá ìṣe orin ìlú ibo ni ṣé mi ìwé ẹran ti ń gbélé àbíbo torí ìran tèmi ọ̀rọ̀ yàkúyà kí ló dé mi fi ọlọ́kàn balẹ̀ dábà ní ọgbọ̀nà ọ̀tọ̀ ọmọ ọgbọ̀nà òsì ṣé dáadáa kí wọn náà lè ọmọ tí ó jẹ oníṣìíní. ẹ má bínú bá a dìsa kí ni wọ́n máa ń pe àgbà agbẹjọ́ ẹnìkan dá. lórí lọ́wọ́ ìyá rẹ̀ ilé ìlú wa ń jókòó wọ́n mú òwe dáadáa ràn àmọ́ fẹ́rẹ́ mi tí ọmọ bá gbẹ́ni lọ́jọ́ báyìí ó lè fi ọba ìdúró kẹ́mọ́ ìrònú ọkọ̀ ọmọdé ojú òkú sí ẹni ọlá àkáyè. bàbá àgbàyà ni ẹ àgbàyà ni wọn nà lẹ́nu ẹ. ẹ ti gbẹ́jọ́ wọn sìn ẹ ò tí ì gbẹ́jọ́ mi ẹ wá ń dájọ́ ṣùgbọ́n ní ẹbọ oṣó ṣe rú tàjẹ́ ṣe rú taláròkà tí ò ṣe rú mi ò jẹ́ mọ tí mo lè ṣe ọmọ yín Fẹ́mi the prodigal son bí àwọn aládùúgbò ṣe máa ń pè tó gbé o gratuity ìsàlọ̀ the other time kí lè rí ṣe sí ẹ wá wá sí ìdá yín sẹ́yìn ṣẹ́nu yọ́bọ̀yọ̀bọ̀ ẹ lọ tó lé yín ẹ lọ tó lé yín. sọgbọ́n sọgbọ́n bẹ́ẹ̀ mọ́ sọ hmm, àwọn àgbà bọ̀ lórí tí ètò ìpọ̀ ọ̀bá ti dá ọmọ inú rẹ̀ ló sùn kẹsí kéyìn dá lójú mi ló ń dọ́gbàdé inú kan rẹ kó o bí egbò kalẹ̀ gan tí ọ̀sán jẹ́ mi ò lè lọ àbí kó o bí kìnìún fún àbúrò mi bẹ́ẹ̀ ni kọ́ ọ̀ka kéjì fún sí kò ọ̀sán jẹ́ mi lọ nígbà tí ń dá ìlọ́nu rẹ̀ o sì lu olóòtú fóṣù lọ́sàn-án tó sì rẹ̀ fún nǹkan gidi lọ́gbẹ́gbẹ́ alẹ́ lọ́gbẹ́gbẹ́ ohun tó ọjà kalẹ̀ ẹ dá lójú pé kọ́mọ́dà ń pé mo fẹ́ dàgbà yà pé wọ́n dà lé ìlú mi pé ìgbà pẹ́ máa rè lójú. ṣé èròjẹ náà ní kafẹ́ rí bẹ́ẹ̀ ni. a ìgbòdà ẹ má bínú ah, àgbà tí òbí ní lọmọ ẹ pọ̀ jọjọ ọkùnrin burúkú fún mi àgbà tèmi ṣe family planning àwọn ọmọ òsì wo kí ni mo ti rán ọmọ òsì fẹ́ máa rẹ̀ ẹ́ máa pàpọ̀ kókó kí n bẹ́yẹ ká pé mi ẹ lóye ọ̀jẹ̀ mi bí n bá gbọ́mọ yorùbá nígbà tí ipò fún mi la wọ́n fi ẹyin fẹ́ǹsì ni òní mọ́mì kí nà bá bẹ́ẹ̀ ni. ẹ̀gbọ́n mi ẹ sọ fẹ́ mi sẹ́yìn fẹ́ǹsì. èmi náà fẹ́ mi sè ṣe bí ọ̀tẹ̀ tí ìjọba fún mi ni owó ìjọba ló gbé mi fún òun rẹ̀. ẹ̀gbọ́n mi ẹ sọ́wọ́n bí mi pé gbogbo oníṣòwò mi ò lè sẹ́wọ̀n kan nǹkan tí mo ń tọ́ Ha ha ha ha! gbọ́rọ̀ àti bá máa ṣiṣẹ́ nìsín. èwo ni gbogbo dìde tó kàn fún wa tó ń ṣe gbogbo wèrè yẹn ẹ jẹ́ ká mọ bó ṣe ń lọ náà ká wà bí happy náà. ẹ ò jẹ́ kí n sọ kinní kan fún ẹ ṣòro bàbá yẹn ò lè fún wa ń kọ́ bọ̀ kò lè fún wa ń ṣí ṣì la bá ṣe èdè àti ìparí iṣẹ́ ilé fẹ́ gbowó tá a bá súnmọ́ máa ẹ bóyá ẹ ó dá mi lójú pé máa gba advance tó ti fún wa gan lọ́wọ́ wa padà ni èyí ò ṣe jẹ́ ká parí iṣẹ́ à kò rí i. dada sampan ẹ̀wà ẹ ká lọ parí iṣẹ́ máa yìí kò yẹ yín sì ẹ lọ parí iṣẹ́ àìdíà kan wá sí lórí tá a bá ti lọ kò ní wèrè o kò yẹ yín kò dẹ̀ sáré tó bọ́n ṣó ti yẹ yín tá a bá ti lọ trace ẹ̀ àwọn máa rí i ká fún ìṣe ẹ̀ lẹ́ẹ̀kan náà wàhálà ìyá ẹ̀ kò lè sáré tó bọ́n so ẹjẹ́ àmọ́ àìdíà kan wá máa fi ṣe gbogbo ẹ̀ ó wà lọ́wọ́ wa let's just plan this thing together now. ohun tí mo fẹ́ sọ ló sọ yẹn exact thing tí mo fẹ́ sọ òun gangan ló sọ yẹn mhm. sórí iṣẹ́ máa ń ta àṣekù yẹn ẹ̀yẹn jẹ́ ká lọ bẹ̀ ọ̀nàrẹ́bù yẹn sẹ́ èmi mo fẹ́ pa fúnra ra mi. kọ̀ǹfọ̀n tẹ bá pa máa rí balance wa gbà. ok màá dẹ̀ wá jọ yín lójú ọlọ́run màá jọ yín lójú ọlọ́run. kí ni dáúdà ń fẹ́ dà. èmi èmi sápá ọmọ kí ni lẹ́yìn àti gẹ́gà máa fún nígbà ẹsẹ̀ sísò máa jó ní ẹ̀sọ́tọ̀ máa jẹ́ sífà gọ́ọ̀sẹ̀ ẹ̀sọ́tọ̀ máa sọ gbogbo ẹ̀fọ́ ní kawasaki kí ni sàánà máa kó jẹ́ bí wèrè. ìyẹn lẹ tẹ bá ti pa tán tá a ti ṣe everything tán ẹ ṣáà bá mi wá ẹdọ ẹ mo fẹ́ fi ṣe pendants. ọ̀rọ̀ ayé. ẹ má gbàgbé èmi nídìí olúlu iṣẹ́ tán ní í ṣe láàsì yẹn ẹ̀rù tán béèrè ní. àdóso rírì òye ẹ̀ wá bẹ̀ ọ̀rẹ́ ò ṣe I'm going to put a lot of trust in you for project as well. Ó rẹ̀ dá mi lójú pé ẹ máa ṣe tọkàntọkàn. Ah, tí mo fi kò lè problem with owó and I'm going to make sure pé àfọwọ́jẹ yín yà. Sir, consider it done, sir. Ah, nǹkan tó kàn lè dùn mọ́ mi kí ẹ má fowó jẹ wá yà rárá mo dẹ̀ mọ̀ pé eh, èèyàn dáadáa ni. Ah, irú mo ṣe sọ yìí. Hmm, bíbélì sọ̀rọ̀ kan sà ó ní ewu ni kẹ̀kẹ́ yìí rere fífẹ́ yín náà mọ̀ pẹ̀lú ògo ọlọ́run ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yín ò ti ṣiṣẹ́ sà. bẹ́ẹ̀ni a ṣe é ṣe eh, that's good. ọmọ ìwo ni gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí náà ah, báyìí mò ń wò yìí náà ó clear tó náà my smart enough flag is okay ẹ offside ló wà náà tún ṣù ọ lélẹyìí ẹ jẹ́ kí n gbá direct kick mi. sampa sampa máa ní sùúrù kò yẹn sì àkọlé rí torí parí màá yẹn bí báyìí báyìí kí wọ́n sáré lọ target ẹ àmà trace ẹ ni kò yẹ ẹ bó ṣe rí nìyẹn. ó ti ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé òru la ṣèkà ẹni tó bá dán wò nílùú àwàtàwà ẹ kò ní fara rí lọ mm-hmm. nǹkan tá a máa ṣe nípa máa tẹ̀lé kúrò bíbáyìí a máa jẹ iṣẹ́ síbòmí. bó ṣe rí nìyẹn mo ti dàda bá ti sọ bó ṣe máa rí nìyẹn. lẹ́sìn pàṣẹ. pàṣẹ dùsùmáà ni. tá tètè parí ilé àwọn other projects wà so ọwọ́ ẹ̀ ló kù sí. hello officer immediately tí bá ti súnmọ́ àwọn pípín yẹn kẹ́ máa bọ̀ ṣe ti gbọ́. officer thank you. fi àjọmọ fọgún ọdún kò sí tọmọ fọgbọ oṣù ìyẹn ò ní kó pọgbọ ìgbàdí ẹbí tí ló ìṣíjì bọ. I help you all blues blues for life mo like Chelsea bàjẹ́. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ o ya wèrè ni àwọn onímẹ̀tì ẹ̀ mi yẹmi o fọ́ lójú mi. mo rí pé Chelsea ni. mo rò pé mi àgbọn lọ́ fi wẹ̀ yàrá ya ẹ kékeré àná. Ah, ọdún kò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn o. àwọn ọ̀dọ́ ìwọ̀n ọ̀sán ọ̀sẹ̀ ọ̀sán sílẹ̀ èmi kò dúró shut up if you move move there kò pẹ́ them débi ìtẹ̀ mi ò tiẹ̀ mọ̀ kò pẹ́ sẹ́mi débi tẹ̀ ọ̀sẹ̀ fi ní ìtẹ̀ kò sí nǹkan kan lọ́wọ́ èmi. Fáì very well. Olùjọ́ ti wọ́n. I'm a backup singer. Police station. Police station. Ìbọn kan ọ̀pọ̀ wèrè tí mo jókòó sí rẹ̀. ẹsẹ̀ ìwọ lórí ẹ̀yìn díẹ̀ sí ọ̀rẹ́. gímì ọlọ́pàá wọ yín dùn yọ. bọ́ńfẹ́jọ́ ó bọ̀. respect man. kí lè ń tẹ̀lé mi kiri fún. in fact mo délé mọ ilé irun ẹ̀ yìí àìkọ́lé ọ̀bọ̀ ìsopa wà kídìní. Olùsọ̀rọ̀ dáadáa kò sí wèrè. Thank you! Thank you! tá a wà yìí. ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ ẹlẹ́dùn wa. ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ bàbá. ijó tó bá kani lára àá dìṣẹ́ ijó mi ọ̀rọ̀ tó ń bá mi sọ nulẹ̀ ọ̀rọ̀ tó dùn ẹ́ lọ́kàn ni torí ẹ̀ mo sọ pé kọ́ máa bọ̀ níyì sọ ma pé orí òrùlé òṣèré gbagada gbagada gbagada adífá fún pilẹ̀ṣẹ̀ tí ń ṣe bàbá lékè tí ò bá sí pilẹ̀ṣẹ̀ kò sí ohun táfì lékè ṣe ìpilẹ̀ṣẹ̀ tí mo mú ẹ wá ń jò níyì tí gbogbo ẹ̀ fi ń lọ gerege bí ẹni fi pò tuntun jẹṣu torí ẹ̀ lọ jẹ́ kí n mú ẹ wá kí lọ kọ́ ṣẹlẹ̀ kan bàbá ẹ ṣàánú mi ẹ ṣàánú ẹ má jẹ́ kí tèmi gbé gbogbo nǹkan ò lọ déédéé fún mi ẹ wo gbogbo iṣẹ́ mi ló ti lọ sílẹ̀ mi ò ríṣẹ́ gbà ẹ wo mi ò kò yé mi ọmọ kan ṣo náà tí mo bí tó wà nílé mi máyọ̀kùn àgbàánu ló jẹ́ fún mi tó gbogbo ẹ ò yé mi mọ́ bàbá ẹ ṣàánú mi. ọ̀nà kéré kéré mọ́ adára níjọ dára níjọ adára níjọ ẹ̀mí ló mọ̀ pé ọ́ ẹ̀mẹ́ta ni bàbá béèrè sórí ohun tí mo mọ̀ pọ̀ fa gbogbo kìnìún nǹkan ẹyọkan péré báyìí ni. nǹkan ẹyọkan. bẹ́ẹ̀ni ah, eh, eh, eh, bàbá yẹn sọ fún mi ẹ ṣiṣẹ́ olójú eégún ẹ̀ fún mi ẹ sátúní fọ̀rọ̀ bọ̀ fún mi. n tó ṣẹlẹ̀ ni pé ìwé tá a fi ṣe gbogbo àjò tá a lò fún ẹ ó ti sùn kó. ẹ dúró ah, wípé wọ́n ti expire à ń sọ̀rọ̀ àbàrí ò ń sọ̀rọ̀ ìyàwó kí là ń wí kí ló ń wí ẹ̀sìn kí ni jẹ́ ẹ̀sìkádà ẹ̀sìkádà wo lọ bá wọnú ọ̀rọ̀ tá à ń wí yìí kọlu ẹ̀sìkádà mo ló fi ó ti sunko. bàbá nǹkan náà lájọ sọ. ó yàtọ̀ a ní nǹkan kan náà ni pé àwọn ewé yẹn ò ṣiṣẹ́ mọ́ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ bó ṣe jẹ́ ni kò ṣiṣẹ́ mọ́ ni. kí la wá fẹ́ ṣe. ẹ ẹ dúró ná àwọn òyìnbó ti máa wojú ọjọ́ ọjọ́ wo ni wọ́n tún sọ pé ìṣíjìbù ọ wà tọ́sẹ̀ ó dòru. ok ok eclipse of the sun. kí ló ń wí kí ló ń wí àní tọ́sẹ̀ ó dòru. nǹkan tẹ́ ẹ sọ náà ni mò ń sọ. orúkọ tó lóyìnbó ń pè nìyẹn. mo bọ́ nínú amóhùnmáwòrán ní alẹ́ ìjẹta wípé ọjọ́ méje òní. ọjọ́ méje òní. bẹ́ẹ̀ ni. ọjọ́ méje òní. bẹ́ẹ̀ ni ni mi máa tún wáyé. ọ̀tàn abájọ tí gbogbo ẹ̀ fi yí bírí tí gbogbo ẹ̀ fi polúkú muṣu bí ẹ̀ ń tọwọ́ bá ró tọ́ba ti di pé ìṣìjìbò ń bọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ àrọ́ yóò dàrọ́ ń dà yóò dò yí bìrì padà sẹ́yìn ńlọ́fà bẹ́ẹ̀rù bá wá kọ òkè tọ́ba kọlẹ̀ ó níbi àwọn àgbà tó ń gbé e sí. èkì làwa fẹ́ ṣe. ohun tó máa ṣẹlẹ̀ ni pé kó tó di ọjọ́ méje òní láṣẹ ẹbọ kàǹkà tí kagúnláyà àpáta pìrì bíi ìpèsè láṣẹ tọ́ba ti gbé pèsè ọ̀tán tẹ́bọ̀ bá ti fi tẹ́bọ̀ ti dà tọ́dà tọ́dà lè di ọ̀run gúregúre ìjọ yọ máa bíjó ayọ̀ á máa báyọ̀ gbogbo ẹ̀ ó tún wá máa lọ yín gbà ẹ̀ẹ́dá ó máa dá ẹ̀rú ó máa rú àwọn ọ̀sìn tọkọ̀ tí ó sìn gbogbo wọn ni wọ́n padà sìn kọ́ máa owó lè rí oúnjẹ bó ti jẹ́nu. bàbá ẹ ṣàánú mi ẹ má jẹ́ kẹ́ ẹni iwájú mi kó dẹni ẹ̀yìn ẹ má jẹ́ kẹ́ ẹni òkè mi dẹni ilẹ̀ gbà mí o tójú bá tì mí ó yẹ kó yẹ yín o. ọgbọ́n kò jẹ́ ọ́ ìṣe bàbá àkókò ọ̀sọ̀dẹ̀ ọ̀dẹ̀dẹ̀ adífá fún abósùn làkàtì ìṣọmọ bíbí inú àgbọn nìlẹ̀gún ìyá tó bá jẹ abósùn gbogbo àwọn lọ́dọ̀ ọ̀dẹ̀ ẹ̀kú tó bá ti bu abala ìwé títí ti fà. ọ̀pọ̀ ṣe bàbá. ọ̀pọ̀ ẹni tó ń gbé ẹni wọn níṣẹ́ àwọn ìbáṣẹ̀ tí ká fi sílẹ̀ fún malọ́láyà tàlàfíà àlẹ́ rẹ̀ ó yà mú un dúf tọ̀gbọ̀n nígbà ìdè máa kú sí. èyí ló ti lè fẹ́ yẹ kí ló ń bá wọlé lọ kí ló ń bá wọlé lọ kí ló ń bá wọlé lọ ẹ̀jọ̀ kí ló ń bá wọlé lọ bẹ́ẹ̀ kí ló ń bá wọlé lọ. ṣé ó rí ìwòrán ni by the time tí bẹ̀rẹ̀ bá lórí àáríran ṣó ti jẹ́wọ́. ọ̀gá wọ́n tún sọ̀rọ̀ kò jẹ́wọ́ sà. àjẹwọ́ ẹ police station ẹjọ́ mi èmi mi mọ̀ ọ́fà ẹ̀. àjẹwọ́ mi mú kọ́ tó sọ ẹ kàn fi àjẹ́ mi ẹ mọ̀ kọ́ tó sọ ẹ kún ọmọ náà lọ kí ló dé tán kán jù. àwọn ìwà jẹ́wọ́ à. ọ̀gá ẹjọ́ ẹ sàn mí. will you shut up idiot. ẹ jẹ́ mi. sórí ó máa dùn mọ́ mi tó bá jẹ́wọ́. ẹ wọ́n mọ̀ tó ṣẹlẹ̀ tí bá sọ̀rọ̀ hmm. máa kú ni. ààrẹ ò lè kú ìkejì ẹ ti jẹ́wọ́ àlè ti filẹ̀ ọ̀gá ti ní kó máa lọ. ṣé o kù. ìwọ má ṣe ìyọnu má wọrí. kò pẹ́jẹ. kò pẹ́jẹ ah, kò pẹ́jẹ. amúlẹ̀ mi. ìwọ má ṣe ìyọnu. Ah, ẹ mọ̀ sí fàdára níjọ. fàdára níjọ àṣẹ tí bá sọ̀rọ̀ ẹ̀ máa jẹ́ kí n máa lọ. ìfàdára níjọ àwọn olóníkà lọ pa ọ̀nà ìbú gbàdébọ̀ àwọn ni mo lè sọ fún wọn mo lè mi ò ṣàpàyàn wọn ní kí n lọ pa àwọn afún mi lówó mi mọ ẹjọ pa. ṣó dé lójú pé adára ríjọ ló ní kẹlọ pa ọ̀nà ìbú gbàdébọ̀. ìṣègbè ní ọ̀rọ̀ mi fi jẹ́wọ́ ṣé mo sọ bẹ́ẹ̀ fún mi. a kò fẹ́ gbá eléyìí tó ṣe òdodo mu ni. àwọn ni àwọn ni adára níjọ ni o kò lọ ṣe pé o lè fẹ́ blackmail ẹ̀. akérèdé akérèdé máa parọ́ fún èmi mi parọ́ rí báyé mi bẹ̀ṣẹ̀ rí mi ẹ mo ti sọ̀rọ̀ báyìí sí ẹ kí n máa lọ ẹ ṣe. yóò pọ̀ yóò pọ̀ báyìí ló máa sọ wípé ò ṣe mọ́. inákiná yòówù tó ń bá dá sílẹ̀ fún gbólógún ẹyẹ ọkọ mi ló máa fi jẹ. ta ló ń bínú nígbàkúùgbà nínú ọlọ́run ń dùn ta ló ń bínú. wọ́n ní àfìtọ̀pọ̀jà àfìtọ̀pọ̀jà tán jẹ́sẹ̀jẹ́sẹ̀ tó ń dùn wọ́n bá gbéra ó díje dì wọ́n ní kí ni ò ó rú kí ni ò ó gbà ìgbà tí wọ́n délé dì í wọ́n bá ọ̀ká níbi tọ́ka ká sí ti ń dáfá. ìgbẹ́ pípẹ́ ti dé o. àyíká ló bọ́ sá ìgbà tá a gbé lánàá a ò gbọ́dọ̀ ká kókó. ẹ̀jẹ̀ sẹ́yìn ni ṣèfà dára níjọ. as you can see yes. Um, uh, báwo ni gèmá mi ṣe aláwọ̀ ìkọ́ ni adìẹ ń bẹ ní gèmá yìí náà wà. ẹ̀yẹ́ ń kọrin àwọn boys mi ti ángẹ̀ ń sáyé fi restaurant yẹn wà. ẹ jọ kí lọkọ mi ṣe. madam a sàn kí ọkọ yín kó má sàn kankan torí tí wọn bá sàn bí wọn bá fi ta kún ọ lọ. Um, all right, my dear, um, relax, uh, má worry. Come back mi pé lawyer Thomas ní want to arrest me kó ṣàlàyé fún ṣọ́dúbọ́. Answer, ẹ má tẹ̀ láti bí ẹgbẹ́ ẹni tí ó ti kò lè tó yẹn. Um, let me let me come with you. No, no, kí No no no, ìwọ pé lawyer ọlọ́run ẹ ó wà sọ kí má máa bímọ ẹ mo lè wá bí tó bá ní wá tẹ ó tẹ wá sún mi nílé yìí sáyé ló dé ń jẹ ìwé mọ́lá dáradára ìwé mo ṣì yìí ẹ kí má máa bí mo máa sọ ju gbogbo etí ohun tí mo bí yìí lọ tó lè fẹ́ pa mí nílé mi bídèmí ṣé ó da báyìí bídèmí ṣé ó da wọ́n mọ̀ ṣùgbọ́n báyà dáadáa kúkú bí ó máa tọ́jú kí má bí rárá lọ bílẹ̀ ìṣó bẹ́ẹ̀ parí mi wọ́n mọ oúnjẹ ti sún mi. a ló ti tó ìyá bẹ́ẹ̀ mi. ó ti sún mi ó ti sún. ó ti tó yé sunkún mọ́ wá tí ẹ pé wà bá mi nìyẹn kó máa pariwo pariwo báyìí ó ṣe sùúrù náà ah, ó ti tó. kó tẹ ṣàmà lọ. ìtẹ̀fẹ̀ ìkó máa wọ́n ní wọ́n tẹ ọ́n tọmọ òṣì. ẹ fi mílẹ̀ jàre ẹ kàn máa ń bá aláṣẹ olójú àlejò ó ti tó o ò ní sunkún mọ́ ni a ní ṣe sùúrù má má fèrè oníṣẹ́ rẹ̀ léṣe ṣé lórí ọmọ yìí wàá ṣe sùúrù ni o. ó kàn ní kí n dákẹ́ ni ṣọ́rọ̀ oníṣẹ́ kan ní kí n dákẹ́ síbi débi tí lè ṣe ń dààmú wọ̀ rè aṣáwálé ni àwálé yàrá ẹ̀ gbogbo bí lè ṣe ṣe ṣọkọ tá a fi ń tọrọ à ń fi rú ọmọ yìí tọrọ ó kàn ní dákẹ́ ni ó kàn ní dákẹ́ ni. ó jẹ́ ṣe sùúrù tábàníkà fọwọ́ wọn wọ́ ọmọ àánà kan pa ọ́ àti pé sórí gbogbo ohun tó mọ̀ nípa dé síre lẹ́ni lórí ìjókòó mi yìí ni màá ti ṣàlàyé ẹ̀ fún un ìrìn àjò désìrè nínú ayé mi bó ṣe lọ rèé o. Mrs. Glanimo lóòótọ́ ni pé ẹ̀yin àtọkọ yín ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa wá síbí but a ń láti take time oyin sì láti fi study because ṣé gbogbo wọn tó máa adopt ọmọ gbogbo wọn kọ́ ni wọ́n mọ iye ọmọ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àti pé nílùú wa ń bí báyìí ṣe rí àìdá pé àwọn àdọ́pítọ̀ ọmọ ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa accept ẹ̀ because ẹlòmíì máa ń believe pé ah, ọmọ tí kì í ṣe pé òun bí nínú o pé so báwo ló ń ṣe fẹ́ tọ́jú ẹ̀ báwo ló ń ṣe fẹ́ fìfẹ́ hàn sí tínú wa yìí àwa tá a gbé ọmọ fún tínú wa fi máa dùn tàbí tínú ọlọ́run fi máa dùn sí irú èèyàn bẹ́ẹ̀ so nǹkan táwọn wá rí ní ọ̀dọ̀ tí ni wípé bẹ́ẹ̀ ṣe máa ń mú nǹkan wá fún àwọn ọmọ yìí bẹ́ẹ̀ ṣe máa ń tọ́jú wọn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sí wọn a rí pé ẹ nífẹ̀ẹ́ àwọn ọmọ yìí àwọn ọmọ yẹn gan wọn nífẹ̀ẹ́ yìí so gbogbo ilé ìlàwọ̀ tó yẹ so máa fún yín dọ́kúmẹ̀ntì kan sí ẹ máa sáìn then tí ọkọ yín náà bá dé wọ́n máa sáìn dọ́kúmẹ̀ntì but ẹ máa lọ ọmọ yẹn lọ lẹ́nu ẹ mo dúpẹ́ sáà actually òun gan ti fi kó dára ní lórí àìfẹ́ gbé fún wa ni mo ṣáà fi lọ́kàn balẹ̀ pé mo ṣú ọ̀pẹ máa fún wa àti pé ìgbàgbọ́ mi ni pé orí ọmọ ló ń pọ̀ mú wáyé ó ṣe ṣe bẹ́ẹ̀ bá gbìyànjú fún wa ń sin kó lóun mú yẹn kó ṣàánú ṣébi náà bí tèmi mo lè fẹ́kẹ́ fọkàn balẹ̀ ṣé ọmọ tẹ fẹ́ gbé fún mi lénìí máa tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tí mo fi nara mi bí ni kò sí ẹ̀dá ọlọ́run kan tó máa mọ̀ pé mo wá àdọ́tẹ̀.

kò lè dúró sórí ń dágbé mọ́mọ́ à ń pariwo mọ́ à ń ṣépè ọkọ tún dákú wàhálà ẹ̀ ni iṣẹ́ tó pọ̀ ló wà lọ́wọ́ ẹ̀ o gbogbo òbí láyé ìyá gbọ́dọ̀ máa súre fáwọn ọmọ wa gbogbo ìgbà ni kò sí ká máa dágbé mọ́ ká máa ṣépè fún wọn. and before you know it a change òun náà ṣe wèrè náà. Thank <laughs> you àwọn èèyàn torí mo ti ẹ̀rọ títí báyìí mi ò ríro irú ẹ̀ṣẹ̀ wo gan ló bá ṣe kọ́ wá wò ṣùṣù kọ́ wá rò pé káwọn pa ẹ́ nìjìyà tó tọ́ sí ẹ ẹ gbà ọlọ́run mà dúpẹ́ o ẹlẹ́dàá mi máa ṣe tó yẹ ká sọ bí dopọ̀ sọ̀rọ̀ gan-an torí mi tiẹ̀ lè imagine irú situation tí n bá para mi báyìí. ìwọ mọ̀ wípé n tó ń jẹ́ ènìyàn nìyẹn ènìyàn láti jẹ́ ènìyàn àbínibí ah, gan dání náà lábẹ́ ṣe ń pẹ̀ àbí ká máa dúpẹ́ lọ́wọ́ orí mi mọ́ adáranijọ́ ẹ̀rí o never from Adam báyìí ní ìbádùrà làgbà lọ́ọ́ contract padà wọ́n tẹ̀ ti gbà lọ́wọ́ wa náà. ṣé mo nǹkan tó dùn mí jù ikú bọ̀dá wa ìlú dùn mí wọ́n kọ̀ dá ẹ̀mí wọn légbodò ni. ó yọ Ọlọ́run kò sẹ́ni tí ò ní kú bá a ṣe máa kú làmú ìgbà tí ẹ̀ nìyẹn bọ́dẹ̀ ṣe kọ́ nìyẹn ètí sáà gbẹgbẹ nítorí wa ó yọ Ọlọ́run. dáàdi jírí tẹ máa ṣe é mi tẹ máa délé àwọn ọmọdé àwọn ẹbí especially ìyàwó wọn sódà ni wọ́n máa dùn pé ọkàn ti ẹ̀ ṣẹ́. ìwọ ló máa sọ yẹn fún mi nígbà ti sọ táàbù ti yẹ ṣe. àfikún ṣàbàwọ̀ táwọn máa ń sọ. ṣẹ́rí kí lè pọ̀ gidi gan ni. but lọ́ọ̀yà yẹn gan pè mí lánàá interview sọ̀rọ̀ gan within two three hours ìwádìí ṣì ń lọ ìdí nìyí tàbí gba travel document yẹn léyìí tẹ́ gan mọ ètò túmọ̀ sí i but anytime tá a bá need assistance yín mo fẹ́ kẹ́ máa yọjú sí wa. wípé mi ò nílé travel it's okay dpo ṣe rí ẹ máa sọ̀rọ̀ jù ṣe rí even tí ẹ bá pè mí màmá yọjú sí i ah, ìbánilórúkọ jẹ́ ni ṣe rí ọmọ ọ̀daràn burúkú burúkú yẹn tó ń lọ dárúkọ mínú sẹ́ẹ̀ ẹ wo ó ṣeé ṣe kó jáwọn tá a jọ ń du kọ́ńtíráàtì ni a lè fẹ́rú ẹ̀ kó ṣùgbọ́n mọ̀pọ̀ lọ́wọ́ àkómi yọ ṣe rí n tó ń ṣẹlẹ̀ ní a set up ni ìwádìí yẹn àfihàn yìí. wẹ́ bóyá set up ni àbí kò ṣe set up tí a bá parí investigation wa so ìwádìí yìí wa ó yẹ mọ̀ bá bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bọ̀ máa ní káwọn boys mi kọ́ rẹ́jì sí ẹ̀sìn so gẹ́gẹ́ bí ipò yìí láwùjọ mo ṣe fẹ́ ṣe yìí fún ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ mi ọ̀tẹ̀ má gbàgbé ẹ̀jọ̀ tẹ́lẹ̀ ká bá kú sí ẹ̀jọ̀ tó wà níbàdàn. ó dọ̀jọ́ alẹ́ ọkọ tó gbèrè ìwà. a ológun lẹ́nu ìyá báyọ̀ kìlọ̀ fún báyọ̀ báyọ̀ ò gbọ́ràn ẹ ti gbà rẹ̀ mi mi ò kú ṣẹ̀ṣẹ̀ ìgbà lòun náà. tó bá dára pa kò sí tèmi ń bẹ̀. yóò fẹ́ kù àjù. mo kọ́ ta mo pé pé ìlú. báyìí ọ̀gá ń jẹ́ bàbá ńlá bàbá òpè yìí ò gbọ́dọ̀ fún ọ. níta ló máa ń ṣe wò. ṣé eléyìí jọ ayọ̀ ọlọ́kùnrin ju tiẹ̀ mo kọ́ ta mo pé pé ta ló pinnu ẹnu ló níbi ìtajà kara play game fún mi. ètò fi dá ẹ lójú ń sìn ẹ màá tún fọwọ́ kọ́ tó wà lẹ́yìn. gbogbo ẹ̀ máa kúrò lẹ́yìn àbẹ́rẹ́ akẹ́kọ̀ọ́ wọ́n máa wòrán tiẹ̀ máa ṣàṣọ̀rọ̀ máa wòrán tiẹ̀. o ò sọ fún ẹ wo fún ọ kí n fẹnu ṣe. wọ́n fẹnu ṣe kó fọ̀rọ̀ lẹ̀. wá dé yankí wàá bá wa. yàrá ìta àwọn nínú lónìí ní inú ilé tèmi báyọ̀ kú wọ̀ ọ́ kíkẹ́ tí orí ọmọ burúkú tó lóbi. sọ̀rọ̀ ah, torí ọ̀dọ̀ fún ẹ máa yọ kí ẹ kẹ́ lè lè bàbá. sọ̀rọ̀ ọmọ burúkú tó lóbi. máa yọ kú torí ọmọ kí wọ́n dé ilé rẹ̀ kiri gbé. ẹ ẹ fi ṣe ẹ fi ṣe ẹ fi ṣe. sori tẹ ẹ fi ṣe ẹ ní sori tẹ ẹ má dùn mí sáré. ẹ yọ kú sori ẹ jẹ sori kò kú sáré. ẹ fi mi lẹ sáré. àní kò fi mi lẹ sẹ́kẹ̀ẹ́ bá fọ́kọ́ mi ní ẹ ṣí o.

o tún àyànmọ́ mi yọ òṣìṣẹ́ tèmi wà lọ́rùn ẹni máa jẹ́ tiẹ̀ wà níbòjì àmọ́ o ẹlẹ́ṣẹ̀ kan báyìí ò ní lọ láì di ẹ̀ṣẹ̀ gbéra báyìí nísìn kó lọ sọ fún àwọn ayé kó jẹ́pọ̀ ẹ̀ṣẹ̀ fún wọn ẹ̀ṣẹ̀ tó fẹ́ ẹ̀ṣẹ̀ tó fẹ́ ẹ̀ṣẹ̀ tó fẹ́. Yeah, can I? yes ló ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ ah ìgbàlódé lè ṣẹlẹ̀ kò lè mí o mo sùn ní mo lálàá ni mo rí pé nìkan fi igi gún mi lẹ́sẹ̀ mo ṣe jí nǹkan tí mo rí nìyí o. kò sí egbò tó yára tẹ́lẹ̀ ìjọba kò sọ ní pé ìbọn ń dùn díẹ̀. Ah. ẹ wò dọ́tọ̀ ẹ níbo ni church wà ní abàá. wà níbo ni mo fẹ́ lọ sí ẹ ní kó gbé mi lọ sí church tó wà náà bẹ́ẹ̀ jọ. no problem a ti mo sọ pé a gbé mi lọ church but màá tẹ ọ lọ́sìn ẹsẹ̀ kọ́kọ́ gbé mi lọ́sìn máa tẹ̀sán máa gbé mi lọ́sìn láti máa ṣe ṣẹ́gun. iṣẹ́ iṣẹ́ dín kó tètè bá a gbé mi. màá sọ fún ọtí kan wá sí ìgbà wà padà sí ìgbà aláwọ̀ lọ́lọ́ ìlànà àti mo rẹ nìkan ó fi igi gún mi lẹ́sẹ̀. ẹ sọ pé rí. bẹ́ẹ̀ ni gbèlè ẹ máa ṣe ọlọ́run àbùkù fún bọ́ yóò bá lọ sókè. ẹ ṣeun pásítọ̀ iṣẹ́ yín ò ní díṣe o ẹ ṣẹ́kù bá wa dúpẹ́ gbogbo gbà pàápàá jùlọ lórí èmi ọkọ mi àtàwọn ọmọ mi torí pọ́lọ́mù ìfẹ́ sílẹ̀ gbàkúgbà ẹ ṣe gan-an. ọlọ́run máa ṣe àwọn ọyà máa lọ sókè ẹ̀rọ àbáyọ nìkan ẹ̀ àmì ò jésù àwọn pẹ̀lú àmì ò. akọ̀nìká dúpẹ́ náà lóò lásẹ̀ka mẹ́ ṣé ìgbà tí kọ́ńtrákì bọ́ sí ni àbí ìgbà tí àwọn olè ń lé mi káàkiri ìgboro lù tọ́lọ́ ń dẹ̀ lójú gbogbo ẹ̀ wọ́n tún mú wọn pàápàá ẹ̀wọ̀n ṣàwọ̀bá gbà. ọlọ́run mi orin ni ọlọ́lẹ̀ tí ń bùkún fún yín ó sì máa bùkún fún afá ayé rẹ̀ ká yín ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọlọ́run bùkún tí ò lè ṣe wá dúpẹ́ ẹgbẹ́ pé tọ́wọ́ lè dúpẹ́ orí á rí ìgbà ọlọ́run sì máa bùkún fún ká àwọn wà àwọn wà gan fúnra wà mú akéwì. àfẹ́ ah, pẹ́ ni àníkà kò sáré yà kárí ní káàkiri káàdé máa lọ náà ni. mo gbàgbọ́ pé kò síbi tí ẹ̀dá wà tí afẹ́fẹ́ àdúrà fẹ́ sí lágbọ́n ọlọ́run ọlọ́run máa wọ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́run máa dáàbò rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ òṣèlú. mo mẹ́rin ká gbà alaba ẹjọ sá ẹ̀yin la wá rí ẹ̀yin la wọra sá ẹ ṣe ẹ̀yin ní alàgbà ẹjọ yìí a wá rí yìí ni. alàgbà mo wá láti wá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. ọlọ́wà dáríjì. bí mo ti báyé jẹ́ kọ́run mi lè dá alàgbà ẹ gbà mí o. Honorable Gbadebo. ṣé mo rí ni. àmúra o lọ bá wọn tó pẹ. àdúrà. ẹ máa túmọ̀ wò ó. ẹ dára níjọ. praise God. Ah! jésù máa ṣe wọn alàgbà ẹ bá mi bẹ̀ ẹ bá mi bẹ̀ Fadéyọ̀ torí mo ti ṣẹ̀. ṣé wàá ti rẹ̀ kò ní rẹ̀ mí láti ẹ̀kọ́. ṣé ẹ lè ṣe <laughs> kí ni mo ti ṣe. òun ah. ní bọ̀ kí ló òkè o fẹ́ lọ kí ni. ẹ àgọ́ tó bẹ̀ náà bẹ́ẹ̀. Ah, tètè ohun tó ló ṣe kú méjì o. èmi àti ẹkún kò ní pa mí. méjì kò kú. ó yẹ kó mọ̀ wọ́kùnrin làdá. Dùrùmú ah, ó tí ì ṣe tán. mú bọ̀. Ah, torí mo ti ń dúró díẹ̀ o torí mi náà lọ clean ìwọ. ìbánisọ̀rọ̀ yà wúlò lókun èyí tó rùkòkò lórí ọmọ lọ́wáyé ìlú olókun lóbi olókun lọ́làlàlà olówó lówó olókun lágbàgbù. ìwọ bá. orí jẹ́ kí adáranijọ wá làbí olókun wọn làwọn tí èjẹ́ ká láàyè ńkọ́ adáranijọ lóhun morúkọ wọn ká dúró ká polongo ológun kú ní ká bẹ̀rẹ̀ ká polongo ológun kú ní àwọn àràgánigo ológun kú ní àwọn àgánigo ológun kú ní ìwẹ́jẹ́wẹ́jẹ́ orí ìgbà ológun kú ní èyí tó jókòó rúṣùrùṣù tó ń fa tí ń taṣọ àgbámọ́lẹ̀ ológun kú ní adára níjọ́ tí mo rúkọ wọn ǹjẹ́ kí lẹ̀jà ń dá nílé olúwẹ̀rí gudugbada lẹ̀jà ń dá nílé olúwẹ̀rí gudugbada kádàrà níjọ́ máa dánú owó gudugbada lẹ̀jà ń dá nílé olúwẹ̀rí gudugbada adára níjọ́. bàbá owó rè é eh, owó tí yò lówó lójú owó rè <laughs> orí ti kàn ló dé owó dé eh, ṣìkìṣìkì máa ní owó dé. ọ̀yà gbàgbàgbà báwo ti ń ṣe bí ọ̀gbẹ̀rì báyìí àwọn ah, tí ń tójọ́ mẹ́ta náà bọ̀ ọwọ́ àlàáfíà rẹ̀ ni òun wà. sórí yaminíláfíàánú ẹ̀ dáadáa o tẹ etí bẹ̀lẹ̀ jẹ́ o etí lobìnrin fi gbóhùn ro sórí obìnrin tá a lò yìí tá a lo ìràwọ̀ ẹ̀ yìí kọjára ayé kò jẹ́rù ọ̀run mọ́ o dáadáa ràdá ní ọ̀bá àti gbòde ọ̀sán lọ́wọ́ ẹ̀ ọ̀gbọ́n àti gbọgbọ́n lọ́wọ́ àti gbé àgọ̀lé e lọ́wọ́ ìṣíjìbò ọ̀ wáyé ọ̀sẹ̀ ó dòru owó á dé nítorí ìràwọ̀ obìnrin tá a lò àti tìṣíjìbò ńlá lò fún ọ tí méjèèjì bá sì ti papọ̀ báyìí owó dé wàá gbọ́ o ìwọ pẹ̀lú obìnrin yìí ẹ ẹ̀ tún gbọ́dọ̀ fojú kanra yín mọ́ o ṣóṣó méjì ò gbọ́dọ̀ kóra wọn ọ̀sẹ̀ àtòru ò pàdé pẹ̀lú obìnrin tẹ̀lé ha. tẹ́ ẹ bá padà ríra yín gbẹ́rù lè dá o hmm. omi lè tọ̀ ìwẹ̀gbín lẹ́nu ẹ má pàdé ara yín o. ẹ wo bàbá ẹ jẹ ká kó làkúrò lẹ́kọ̀ọ́ ẹkọ kọla ẹ wo ṣe eré tó bá ẹ wo kò sí bí mo ṣe lè pàdé arábìnrin yẹn láyé ẹ má ríra o o. Hmm. Hmm. náà níjọ. ikọ̀ ọmọ díẹ̀ ọjọ́ níjọ lè ṣe kọ́ báyìí fún mi. báwa my un. Tani my tani. Bísí rẹ̀ nílé ẹ̀kọ́ ti fi This is my son. Máyọ̀kùn ló ń jẹ́ ẹ̀. Máyọ̀kùn ara mi nà. Máyọ̀kùn bí ti bá ọ. Ẹ ẹ a fi mọ́sẹ̀jì lọ́dọ̀ sí tòfin. Máyọ̀kùn má bínú sórí ńgbà tó tì mí ṣubú tí mo dé hospital mo ti gbàgbé láti rán àwọn nọ́ọ̀sì sí ẹ pé àwọn àti church tó wà tòsí. mi ò mọ̀ wọ́n rí dáàdì àwọn parents tèmi lélẹ́yìí. lóòrò ọmọ ti wá lélẹ́ o. báyọ̀ fún mi báyọ̀ fún kìnìún adọ́mọ ti wá lélẹ́ ìdísí rẹ̀ nìyẹn. màmá ẹ̀ á fà. dáàdì ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ má bínú anike ni mùsùlùmí kẹ máa bínú but mo ti wá ní hospital and do, uh, doctors have made pé want to discharge you, eh, nurse kan ló wá tújú ẹ pé bí tí wọ́n gbé bọ̀ lélẹ̀ eh, ẹ má bínú sí mi ó ṣèṣì ni omi ọmọ ọmọ àti pé nǹkan fọ́nbù ṣẹ́mu ẹ má bínú. báyọ̀ kù. Ah, kí ló ń ṣẹlẹ̀ mi pàdé ìjọ mímẹ́ ah, ṣọ́ọ̀pù bẹ́ẹ̀ kù ò lẹ́nu máa yọ̀ kù. bí ọ̀rọ̀ ṣe rí ẹ̀mí sọ fún mi pé ẹni tó lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ó wà ní àríwá. Ah, alàgbà èmi ni èmi ni o èmi ni mo kánjú lábẹ́ gbóná o èmi ni mo fi wàràwàràwàrà lólé ayé mi ah, ọ̀nà òrìbùbá dìbò ẹ dáríjì mi ẹ̀rù tọ́lọ́ mọ́ mi lára kí ẹ dáríjì mi ẹ mọ̀ mí ṣùgbọ́n èmi mọ̀ yín torí èmi mọ àyà kìláàsì yìí ẹ dáríjì mi torí tọ́lọ́ ah, ara ni mí. ọ̀nàrẹ́bù ní ọ̀gbà tí ọlọ́kùnrin ti tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ mo ní àwọn pé ọlọ́run wọn àmọ́ nípa ti àwọn ọmọ méjèèjì ẹ̀mí sọ fún mi pé ẹni tó lè bá a tọ ìmọ́lẹ̀ sí ó wà ní àárín wa ń gbé. ẹjọ́ lóòótọ́ ni mo mọ arábìnrin ẹgbẹ́ ìjọ fún mi. Yeah!

dáríjì mi jọ èmi náà mi ò dédé ṣe nǹkan tí mo ṣe ìgbà tí baálé mi ò sílé wọ́n fi nílẹ̀ nínú oyún àmọ́ kí wọ́n tó dé orí yẹn bàjẹ́ ni ìyẹ̀fẹ́ kó dé kó má kó má bọ́ ọmọ lọ́wọ́ mi dúró mo ṣe ṣe nǹkan tí mo ṣe jù. Ah. Ah, ìkàpalẹ̀ ní méjèèjì yìí ọlọ́run lè dáríjì yìí o ah, ẹgbẹ́ jọ. àwọn àǹtí mi tí mo bá yín sọ̀rọ̀ yẹn àwọn nílé. Janet gan ti ròyìn fún mi ju gbogbo ẹ lọ ẹja tẹríba fún àdúrà bàbá ní orúkọ ti bàbá. ní orúkọ ti ọmọ ní orúkọ ti ẹ̀mí mímọ́ olúwa gbọpẹ́ ogun rí ogun àrí olúwa ṣe. gbogbo ogun a hmm, tó lè fa ìdíwọ́de olúwa bá bíwó olúwa gbọpẹ́ gbọ́ aláṣẹ ọ̀run jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù ẹ pẹ̀lẹ́ mọ. ẹ ṣe máa ẹ ṣe àdúgbò máa olúwa túbọ̀ máa ṣàgbára dọ̀tún àánú mi rí èèyàn kan ti hùwà ìbàjẹ́ kan sí í sẹ́yìn nípa ìbálòpọ̀ àánú mi rí àmọ́ rírò ní tènìyàn ṣíṣe ní ti ọlọ́run ẹ máa ní láti gba àwẹ̀ ẹ gba àwẹ̀ gan-an àwẹ̀ ọjọ́ mẹ́ta pẹ̀lú àdúrà ẹníjọ́ mẹ́ta mọ́ ọjọ́ mẹ́ta pàápàá jùlọ lórí oyún ìtẹ́ni irú ọmọ ológo ni ẹ máa ní láti gbàdúrà gidi gan-an bó tó bá ti gbàwẹ̀ wọ́n lè gba àwẹ̀ yẹn ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta ó ti tán ẹ máa borí ogun yẹn ẹlẹ́rù agbẹ́rù ẹ̀ definitely. wọ́n jẹ́ ti gbà ó ti tán ní ti tán tó bá ti lè gba àwẹ̀ yẹn wọ́n wà nínú àwọn. Ah! kíkà wà ní ẹ̀wà dára níjọ. fàdéra dáríjì mi pé mo ti ṣẹ̀ ẹ́ ó sì dá mi lójú pé gbogbo àwọn ènìyàn fi tèmi ṣe àríkọ́gbọ́n. má fi wájú lábẹ́ o kí wọ́n gbé jẹ́ fórí. ah ìbámu, ìbámu, ìbámu, ìbámu ìgbà tá a dáṣọ. bẹ́ẹ̀ ni ẹ̀ tá a ò rí lẹ̀ fi wọ́. tá a ò ní rí lẹ̀ fi wọ́. ẹ̀yà dúró dásìkò ọlọ́run kò sẹ́ni tí ò yọrẹ wáyé. kò sẹ́ni tí ò yọrẹ wáyé. àkókò oníkálùkù òun ló ṣọ̀tọ̀ọ̀tọ̀. kò sígbà tá a dáṣọ. sígbà tá a dáṣọ. tá a fi wọ́. tá a fi wọ́. ẹ̀yà dúró dásìkò. sẹ́ni tí bàbá ò ní pínrẹ̀ kan. àkókò oníkálukú àkókò ní lọ́ṣọ́ dúró dé. torí tá a bá ṣe ká ó gbẹ̀san gbogbo òkùnkùn ìmọ́lẹ̀ àkórí wọn ẹni tó bá ṣe bí ó. dúró dàsìkò ọlọ́run kò sẹ́ni tí ó yọ. ìgbà táyé kọ́ ni ti kọ́ ilé àkókò oníkàlù àkókò wáṣọ tọ̀tọ̀. bọ́lọ̀ bọ́lọ̀ bọ́lọ̀ mo yí wákọ̀ wá gbàkàrà ó. bọ́lọ̀ bọ́lọ̀ bọ́lọ̀ bọ́lọ̀ alámọ̀jù ló jìyà àgọ́ orí mi máa jẹ ìdí ní tèmi. bọ́lọ̀ bọ́lọ̀ bọ́lọ̀ bọ́lọ̀ ọmọ tó yí ọgbọ́n wọ̀lọ̀ yí wá kan wá gbàkàrà ó. bọ́lọ́ bọ́lọ́ bọ́lọ́ bọ́lọ́. alámọ̀jù ló jìyà àgọ́. orí mi máa jẹ rìndìn ní tèmi. bọ́lọ́ bọ́lọ́ bọ́lọ́ bọ́lọ́. ayé tí mo wá kẹ́mi ṣe rere ẹ̀yìn ọ̀la ọlọ́run nìkan ló mọ̀ ohun gbogbo tí mo bá dáwọ́lé kí n ṣe rere ọmọ tó yí ọgbọ́n wọ̀ lọ bọ́lọ́ bọ́lọ́ bọ́lọ́. mo yin iwakọ̀ wá gbàkàrà o. bọ́lọ́ bọ́lọ́ bọ́lọ́ bọ́lọ́. alámọ̀jù ló ń jìyà àgọ́. orí mi máa jẹ rìndìn ní tèmi. bọ́lọ́ bọ́lọ́ bọ́lọ́ èmi èmi. tó iyọ̀ gbọ́ bọ̀lọ̀ bọ̀lọ̀ bọ̀lọ̀ bọ̀lọ̀ mo yin wá kan wá gbàkàrà ó bọ̀lọ̀ bọ̀lọ̀ bọ̀lọ̀ bọ̀lọ̀ alámọ̀jù ló jìyà àgọ́. orí mi máa ń ah, ẹ wọ́n ṣe òun lo àwọn oògùn tí doctor prescribe. ọ̀hún ìpẹ́ ṣùgbọ́n ṣe ọdún tó bá. oh yes. <laughs> <laughs> ọkọ tí o bá rẹ. I will trust. Mhm. Má post wọn. Tó má lè post kẹ́ tàwọn gbà fún ọ. Ọ̀rẹ́ ìdálẹ́ ọ̀rẹ́. Má pẹ̀lú <laughs> My boy, we trust driving. Yeah. Can you now my people say to buy the man over? I got my man over and see what. She go to motion. Eh, wo wo wo, rárá wọ́kọ̀ mi o. Okay, o oh, better. Wọ́n ní kò wá o. Oh. ẹ ká sọ ní dálé ṣé wàá òkè àdìpẹ́ ó sọ fún mi pé òun bọ̀ náà ah, mo ní kí wàá surprising hmm. meanwhile nǹkan tó gbénu wá yàtọ̀ kí ló gbé wá. ṣé rántí àwọn aṣọ tẹ́lẹ̀ máa fún mi ni wọ́n mo wá gbà ọ́ last one tẹ́ fún mi. ojú mi ni pé mo ṣe bẹ̀rẹ̀ ní o sáà mi jí ká wọlé jí ká wọlé kí wọ́n lọ kó fún mi ni hmm. pé ìwọ àtàṣọ ṣá. Mm, mo ti gbọ́ mo ti gbọ́ ṣàjà wọlé kẹtó kẹtó sọ fún mi pé wọ́n ti há fún ẹ. ah Sammy you are looking good. ọ̀gá ẹ pè mí. kí ni problem ẹ hmm? nù so profit kìíní ṣá. Ah, mo ṣẹ̀kẹ̀ ládàá sọ. o ṣẹ̀kẹ̀ now error ṣì wá pọ̀ nínú àwọn ọ̀dọ́ tẹ́lẹ̀ ah ọ̀gá ọ̀sẹ̀ hmm. ẹ má bínú ọ̀gá ẹ má bínú ọ̀gá ẹ má bínú. kí n má bínú na kí ni iṣẹ́ ẹ̀ gan bí tá a bá gbé nǹkan fún ẹ tí wọ́n return báyìí errors máa pọ̀ that means pé ìpèrè ló máa ń ṣe nítorí kò sí yẹn. a kò rí bẹ́ẹ̀ ká o bóyá táwọn ìbẹ̀bọ̀ ọwọ́ gbé mi lẹ́kẹ̀ẹ́ ní àwọn ìtàn ìgbà yẹn ni àwọn mistakes wọn so mo ti kẹ pé kú iṣẹ́ ló fa errors ní nǹkan tó type. rárá sá eh, fọwọ́ gbé mi lẹ́kẹ̀ẹ́ ọ̀gá mi kẹ́tara mi mọ́ gbogbo sísẹ́mì ló ti dàrú gbogbo sísẹ́mì gan ti lọ́ọ̀gá ọ̀tún mi tiẹ̀ kẹ́tara mi mọ́ rárá sá. lónà kan sọ kí ni ìṣòro ẹ̀ gbọ̀ngàn èyí náà fojú sọ mo fẹ́ mo sọ fún yín ẹ̀yin náà ẹ wò mí nà ẹ wò mí láti òkè títí dé ìsàlẹ̀ ṣé mi ìdùn tó lọ́mọ ni ah, mo dẹ̀ ń fojú sọ mo gbára sọ fún ẹ ẹ ti ẹ̀ wo ṣáàjọ ọ̀dọ̀ yẹn ẹ wo ọ̀gá ẹ ti ìdán mi wọ̀ kì bá má ju ẹ̀kan lọ ọ̀gá tí bá máa gba yín mú lásán máa bò ní jìgìjì táyà yẹn máa já ni. agége olẹ́gbọ̀n yẹn ọkùnrin bẹ́ẹ̀ni. onígbàgbọ́ ṣì wà láyé. bẹ́ẹ̀ni ọ̀gá ọ̀tọ̀ ọ̀gá báwo ló ṣe wá jẹ́ pé ẹ̀gbọ́n mi àti dáàdì mi nìkan ló bá ní àwọn ọ̀rẹ́ tó pọ̀ lóríṣiríṣi káàkiri àwọn tó wà abroad àwọn tó wà nílé gbogbo wọn la máa pè bọ́sọ̀gà ṣé ìlú ẹ̀ rò pé introduction yẹn ti máa yá jù. introduction wo ni. introduction sir. oh introduction sórí àwọn ẹ̀gbọ́n ẹ̀ nílùú máa lọ gbójì kejì bẹ́ẹ̀ yes ọ̀sẹ̀ tẹ̀lé máa ń wò pé ó lè má rí bẹ́ẹ̀ ọ̀mú tí ó ṣe pé nítorí pé ó jẹ́ cross breed ó ń dà wọ́gọ̀ fún ara láàmú kò ń jẹ́ kó lè think properly ó lè think straight because kí ni nǹkan tó kí ni kí ni kí ni nǹkan tó ń sọ lẹ́nu ṣé ọ̀rọ̀ fòun fi tí ara ẹ̀ mọ̀ ń sọ ẹni ń gọ́sí now màá kàn wọ́n pé okay o. Okay, òun ṣe ọmọ yorùbá fúlì so ìtumọ̀ àwọn nǹkan tó ń sọ yorùbá yẹn kò ṣe yẹ so máa fojú fo oúnjẹ lẹ́nìí but i want to warn you má tún ẹ bàjẹ́ kí òun kò ṣẹlẹ̀ lọ́fíìsì lẹ́nìí kò ṣẹlẹ̀ tó bá tún repeat rẹ̀ iṣẹ́ ìtàn mi nìyẹn. ìyẹn yẹ get an office. ah ọ̀gá. Okay ẹ ti ń bínú ẹ má bínú. mo fẹ́ béèrè sáà ibi tí wọ́n lè you must really be new ita. <laughs> bẹ́ẹ̀ni sá NYSC member ni mí. oh that's obvious ajá ìmúdẹ̀ ń lọ tẹ́bà ní mind. ah no ẹ má wọrí máa find way. tẹ̀lé. Uh, anyways, Dàpọ̀ Mọ́tòṣọ́ lórúkọ mi. Well, Bùnmi Mákindé lórúkọ tèmi. Bùnmi Mákindé, mm. uh, nice name. <laughs> I like that. <laughs> uh, wow. Uh, tẹ́ ò bá ní mind kàn rí bí wíyá bí some other days wíyá kàmá kàmá ìrà ẹ̀mọ́ ó láìké. <laughs> no just like that ẹ má wọrí. ẹ mọ tó ṣẹlẹ̀ ọkàn mi ò ń tàn mí èèyàn dẹ̀ mọ̀ àwọn ni pé tí ojú bá rí arẹwà kò dáa kó má kí <laughs> Yeah, no problem. Anyways, uh, this is my card. Okay. Strive to start on Media. Oh, yes, Strive to start on Media. Our company in here. Mm. Uh, movies lab Uh, we are into uh, general media uh, stuff. ṣé kò ṣe ẹ̀yin lè produce movie kan tó ń pè ní àlejò láyé àlejò láyé jẹ́ yes àwọn la produce ẹ̀ lọ. èmi náà ṣáà sọ pé ó dà pé ilẹ̀ produce movie yẹn ah movie yẹn dùn gan ah, ó kọ́yàn lọ́gbọ́n gidi gan-an ni. ẹ ṣe gan ẹ ohun tó ṣẹlẹ̀ ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ tíṣà ni mo ń ṣe hmm. I was once a secondary school teacher so ìyẹn náà tún ràn mí lọ́wọ́ ní gbogbo packaging bá ṣe lè gbé tán kalẹ̀ kó nítumọ̀ kó lè kọ́ àwọn ènìyàn lọ́gbọ́n. ah that's good um, um, uncle tí ẹ bá máa ń dọ èmi náà dey love acting but màá like láti darapọ̀ mọ́ yín. that's really nice. <laughs> but ìyàtọ̀ wá wà ńbẹ̀ o ìyàtọ̀ wà nínú pé kéèyàn láìkì kankan àti pé kó lè ṣe ṣẹ́yìn lè ṣe. ah mo máa lè ṣe na why tí mo ṣe nílé act mass communication ni mo read ní school ẹ dẹ̀ mọ̀ pé ṣé wá jọra má lè ṣe nà ọ́n ah why not. mo ah, tún máa fi dáa ni ìyẹn túmọ̀ sí pé ìyẹn á tún jẹ́ ká tún lè máa rí dáadáa sí i. <laughs> no problem ẹ ṣe gan dẹ̀ máa bú ṣètẹ́ o. Ah, ẹni pé mi ò gbọ́dọ̀ má wà kó má dẹ̀ lọ sọ mo ṣe ní kí n wá mi èmi náà dẹ̀ rèé sí mi o. thank you very much for the honor invitation. um, <laughs> how did he uh, meet Samson? Ah, the stress is too much. In fact, ọ̀rẹ́ náà ìsìn ìwọ ti sún mi. Ah, lórí èlò, wọ́n láyé ti pọ̀ jù jàre. Um, anyway, ìwọ̀n ṣá, báwo lè wà níṣẹ́, báwo lẹ́bí ìpín ìṣẹ́ ìwọ̀n ṣe ẹ̀kún náà ṣe fẹ́ that mo dúpẹ́ lọ́wọ́ náà ẹni ọmọ yìí jẹ́ ìyá sírí àti in your environment. Very nice. Honestly. Mo eh, láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀. And eh, láti bàtà tí mo ara gbogbo àwọn àmọ̀ràn tó máa ń fún mi wọ́n help me wọ́n dẹ̀ help business. Mm. Ṣé o ní sọ́ọ̀rì tó sọ lọ́jọ́ sí yẹn? Wọ́n ti develop it to the script. Eh, ìwọ ni inú fẹ́ sọ tó tọ́ fún mi ṣé pé ti kọ́ tán. mo fi hàn kan ní ìpín kan nígbà tó ka sítórí yìí tán lẹ́sẹ̀kẹsẹ̀ tó kà tán báyìí pé mi ò yá kan lórí ọ̀rẹ́ sítórí mo ti lè jù mo ti ta ló fún mi. mo ní ọ̀rẹ́ mi kan òun ló fún mi àtẹ eh, pé kí n yá ó dẹ̀ sọ fún mi pé true life story honestly I wan lie to you ẹ bọ̀ tẹ ẹ̀hún ẹni sèrò èmi ni màá ṣe ní dùn ṣá o. àwọn àwọn ìṣẹ̀lẹ̀ leader street wa. ẹ ṣé kò ṣe pé kan náà àwọn leader ti sí yẹn lẹ́gbẹ́ fún mi jù èmi náà lè ṣe náà. ó ní ibi táwọn náà ti bẹ̀rẹ̀ kò ń ṣọjọ́ tó ń bẹ̀rẹ̀ láti act kankan náà bẹ̀rẹ̀ sí ní play <laughs> with. Um, any of your films ló wà lẹ́gbẹ̀ẹ́ máa fún mi kí ni ti lọ. anyways àwọn tí mo ní náà lè sí. Excuse me. Sorry. ṣé kò tí wo eh, ìjà yìí máa dára? náà mi ti ṣé ìwọ lè ṣe. mi ìbí kọ́ mo ṣe ọlọ́run lè ṣe. ìyàwó mi kan ah, máa lè ṣe. máa lọ́ọ̀ bá tó. okay epic ni. epic ni very interesting. ẹ kúkú fún mi gbogbo ẹ kí n lọ. okay jẹ́ kí n tiẹ̀ mi lọ. Hello, girlfriend. Ah, ah, ah. ma ah! pe wúrẹ́ lè ní èmi ni o ma pe wúrẹ́ lè ní èmi ọ̀rẹ́ mi lọ́rẹ̀ mi ṣé wọ́n ṣe can see ọ̀kẹ́ ọ̀gá ọ̀gá ó dà kúrò sí àwọn fine tún dé ó tún dé mo ti ẹ̀ka pápá orí ẹ̀jẹ̀ fọ́ká yìí. mo fẹ́ fọ́ká gbogbo wọn lọ́bẹ̀ ẹ̀ mo fẹ́ fọ́ká gbogbo wọn síbẹ̀ ni wọn ò wá pa mí lóko yìí. apartment yóò change sí nǹkan tó rí last time. anyway mo ti tó mention ẹ̀ aláàgbé ah, máa fi one or two things kan. ẹ wọ kí mi gan máa bu ọ̀rọ̀ ọlọ́run mọ́ra ibi by lovely. Ah, ah. ó dáa o. Thank you very much. <laughs> But Susan, mo ń bínú Ah, mo ń bínú seriously Baby, Bíbélì, kí ni mo ṣe fún kí ló tó bínú sí mi? Kí ló ṣe? Ọ̀rẹ́ mi kí ló ṣe? Ó mọ̀ pé ìwọ nìkan lọ̀rẹ́ tí mo ní. Ìwọ nìkan O ò pè o text me. o ò tiẹ̀ flash mi kí tẹ ní à. Ah, ó dá o mo rí miss call o látọ̀dẹ̀ o one and only friend mi o kò dá bó ṣe ń ṣe yìí o kò dá bó ṣe ń ṣe yìí ọ̀rẹ́ mi. máa bínú sí mi ó yẹ kó mọ̀ wípé èmi ò kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ó dá kí ló ṣẹlẹ̀. mi ò ṣe lẹ́nu travel in fact èmi àtọ̀rẹ́ mi lájọ dé. Hmm. childhood friend mi ni ẹ jẹ́ kí n kiri sàrà yín sí àbí um, this is Bumi Bumi late Bímpé one and only Bímpé mm-hmm. Bímpé kan. èkó ìkànnì another Bímpé ìkànnì. ẹ̀yin àgbà ẹ̀yin Anyway, bùnmi you are welcome you make yourself comfortable ilé ilé ẹ̀ o. thank you. Eh, nyc member lọ́rẹ́ mi. ọmọ ìjọba kọ̀ọ̀kan aṣọ. ṣọ́ọ̀tà. wọ́n ọ̀rẹ́ gbogbo náà sọ jù kí ló nílé ibi pa mi jọ ṣé olójó kan tó máa wá sílé ìṣá tẹbi ń pa ẹ mo ní láti jẹun mi ò lè jọ̀wọ́ ìwọ ló kí ń jẹun ò ní jẹ kankan Ọlọ́run mọ bó ṣe ń sọ̀rọ̀ àpọtí sìgá pọtí sìgá. ok o wa wa kí ló fẹ́ ṣe ṣé pé mo fẹ́ fàṣẹ dáná tọ́jú ẹ lọ àmì tọ́jú ẹ tọ́jú ẹ èyí ó ti máa ń fi ìwé ẹ̀ bí lẹ́kọ̀ọ̀kan tọ́jú ẹ ṣáà ìbálẹ̀ tó wà ń bí. Suzy mo tún ti gbé ṣẹ́ẹ̀dì. mo ti dédé mo ti dédé mo ti sọ fún ẹ èmi ni máa gba kíní lọ́wọ́ ẹ wàá rí máa gba méjèèjì lọ́wọ́ ẹ tọ́jú ẹ tọ́jú ẹ má mọ̀ kankan. ẹ ti sẹ́rí yẹn o parọ́ ilé àtọ́nu ilé àtọ́nu báwo bumi dúró lọ báwo ló ṣe máa ń kó pẹ̀lú ọ̀rẹ́ yẹn kò ń mọtí kò ń fa sìgá kò dẹ̀ ní jẹ́ kéèmí tí mò ń ṣe é ṣe Suzy ilé àtọ́nu wo èmi lọ wá nǹkan jẹ ìwọ ti tiẹ̀ lè pẹ́ tó dàbò ti gbófẹ́ ah wáńbí wáńbí wáńbí wáńbí mi ò fẹ́ wà lẹ̀ ewé lọ́rọ́ yóò fẹ́ kí ló papọ̀ mọ́ ẹ̀rọ wo mátà sí mi lọ́fún mi sọ̀rọ̀ ẹ̀rọ. ṣé kò lè jẹun ọ̀rẹ́ ẹ̀ ní bíbá ẹ̀ ó ṣe fọ́ ní ìlú obìnrin ó ṣe mít bọ̀bọ̀ kan ni ah! ọ̀rẹ́ kò tí ì sí òyìnbó tí ò ti fi qualify bọ̀bọ̀ ìtàn. irọ́ àbẹ̀lẹ̀ bá gan-an àrọ́kùnrin ah! wọ́n ní bọ̀bọ̀ yẹn wọ́n wá ń sàn bọ̀bọ̀ ẹ̀ ó wà kẹrin ó wà lọ́ọ̀vì ó wà romantic. tí ẹ ṣe bọ̀bọ̀ àti tó tó tó tí ẹ gbọ́ náà tí ẹ gbọ́ ẹ dúró ṣé ọkùnrin lè beautify tó yìí wọn ṣe pọ́n lè Suzy ọkùnrin ò dá tó gbogbo nǹkan tó kà sílẹ̀ yìí kẹ́ ẹ̀ ṣe fẹ́ gbọ́ all these men do is take away our freedom. madam ó ti tó bí tẹ́ bá dé. mo ti gbọ́. ṣe ti gbọ́ ó ti tó má discourage ọ̀rẹ́ mi ṣó mọ̀ pé ìwọ̀n tiẹ̀ gbogbo nǹkan kà ń sọ kò lè yẹ dúró tí wọ́n àti ẹ̀kọ́ sọ sínú kànga àwa tá a dẹ̀ sì ní àtiwá níbi tó wà àmọ́ nǹkan kà ń sọ. n gbọ́ kò sí ìtọ́kọ̀ mi mẹ́ lover girl love one bó ṣeré mi èmi àtọ́ tì mí pàdé mi wá tó bá fẹ́ jẹun kó lọ pa lọ́jọ́ fún àwọn ọmọ bóyá àwọn náà ni. Bọ́lájí oh my god sweetheart mi ah ó ga fún ẹ ó dẹ pé mi ṣó máa rí mi lẹ́yìn òkè máa wá lọ́wọ́ lẹ́yìn. Yeah, come in. Ah, Sister Kike. Sanwó-Owó, èyí ni mo ṣe wà. Yeah, yeah. Ìfẹ́ àmì fellowship lọ́nà mi jọ wọ́n wọ̀nyí ló ṣẹlẹ̀ mo wà ní traffic láwọn èèyàn báwo wà ní ọkọ ní kọ́ aláfíà ló wà ọ ẹ̀dẹ̀ kò tọ́jú ẹ jẹ́ ìtẹ̀wọ́ kó dúpẹ́ lọ́wọ́ yín ó lè fún náà bible verses kan kókò máa kà ẹ ṣe mo dúpẹ́ olúwa wà pẹ̀lú yín náà olúwa ṣe bí mo wọ̀ tí yín náà ẹ ṣe. ọkẹ́ dúpẹ́ ara ẹni tọ́tọ́ ẹ kí n ṣe mo ń ṣe tí wọ́n tẹ̀lé báwo dẹ̀ wá ní ṣọ́ọ́ ti ṣe dáadáa ń sìn. ó ti ń ṣe dáadáa náà àmọ́ lóòrùn rẹ̀ nìkan náà lókun kò lọ́rẹ̀ kò ń kọ̀ rẹ̀ nǹkan tó máa ń ṣe títí títí dòun ni òye mi. ọlọ́run àbá wa kó sí mi wengi zetu mikeni ẹjọ wengi zetu mikeni kí ni tí mo rẹ Ọlọ́run àrùn àwọn. Ah, àmì àmì àmì àmì ẹnì kí ni kí fún ìpínlẹ̀ fẹ́ mu. tí wọn ókè sísá má bọ́dà mọ̀ ní kí ni tí wọn ókè. ẹ ẹ dúró báà lè ṣe máa ń sọ ẹ bá mi kí lè ní Hausa kai da gida kigaga Gaga. kai da gida ai ka wá ni. dé ai dé mo ko je ke mi ai lo ah beli yo san so ka ah mo si ba Kau sha o do won ma se je ka fi sola ṣùgbọ́n oh yẹn le possible le possible now eh ẹ̀gbọ́n expect me this one ogun ọ̀rẹ́ máa ṣẹlẹ̀ ẹ̀mí mi pẹ́ ìyẹn ń pọ̀ ẹ̀mí mi pẹ́ ni ṣe kà ṣe bẹ́ẹ̀ kà ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ kì máa Marisa sir uh, turn back turn back àlọ́ sílé mọ́ sílé mọ́ sí ọ̀dọ́ bíi pílà ọ̀la. mọ́yì wákọ̀ wá gbàkà. tó iye ọgbọ́n wọ̀lọ̀ wọ̀lọ̀ wọ̀lọ̀ wọ̀lọ̀ mo yí wákọ̀ wá ó wọ̀lọ̀ wọ̀lọ̀ wọ̀lọ̀ wọ̀lọ̀ alámọ̀jù ló jìyà àgọ́. orí mi máa jẹ. ṣùgbọ́n pé tí fún mi lọ́wọ́ tí mo béèrè lọ́wọ́ yìí. Oh, I'm being sincere. Um, èrò hundred thousand. Mm, five hundred thousand. ohun tó máa ṣẹlẹ̀ máa fún check three hundred thousand báyìí sí so tí wọ́n máa fi bí wíkì wọ́n gba hundred thousand tó kù. Are you serious? Oh my darling! Oh, you're the best! Simbi! Ma! Jọ bá mi check àwọn tó wà nínú Simbi is a girl. Ó Rose ó tún dé o, má bu ọmọ mi bí báyìí o. Má bá yọ̀ wá bọ̀ wọ̀ Ẹ̀lẹ́ mi. Ah, ẹ̀yin bẹ́ẹ̀. Sùn bá wọ̀ mi. ṣọwọ́rẹ́ ọkàn tó kùn yẹn mo máa ń reserve ẹ̀ in case of emergency mo lè lọ gbàlejò òjijì mo lè máa ní láti tọ́jú ẹ̀ síbí kan jù wọ́n ní ṣàlàyé fún mi. I want you to speak to your friend already. Àwọn Bọ́láńlé. Suzy ò dey understand. Mo ní bòbó tó ń wò yìí, bòbó tó ń wò yìí, bó ṣe ń wò yìí, owó wà lọ́wọ́ ẹ̀, owó ń ṣàn lọ́wọ́ ẹ̀ gidigidi gan ni sórí àyè promise that ra mọ́tò fún to mo tún parọ́ fún pé owó lè mi tó expire ó lòun máa fún mi mo ní mo fẹ́ sanwó school àbúrò mi bọ́bọ́ yìí lòun máa fún She ṣùgbọ́n yẹn tó surprise in bẹ́ẹ̀ ni pé bọ̀bọ́ yìí ti promise láti wálé fún èmi o èmi Ọlábímpé ní bíjì sí ah, ọ̀rẹ́ mi bọ̀bọ́ tó ń wọ̀ yìí máa ah, rọ́gbọ́ kéré o ATM machine mi nìyẹn kí máa ti kí card mi Oh my ó what gbọ́ owó jáde fún ah Suzy understand àjọ máa ṣe lè ṣe lọ́wọ́ bọ̀bọ̀ yìí eré ìta bẹ̀rẹ̀ àjọ máa bẹ̀rẹ̀ àjọ máa parí ẹ̀ Adébímpé bẹ́ẹ̀ ni tó ti mú bí ẹ̀ wọ́n máa bí ẹ̀ pé ìwọ̀n ó bó ṣe sọ rẹ̀ dà ó wá sọ rẹ̀ di ajá gbóró ó ti ẹ̀ mọ̀ kọ́lá yìí jẹ́ kí ni ìbò tó ń wá kọ̀ọ̀kan náà ìjọba ló fẹ́ rí wọ́n gbogbo òṣìṣẹ́ àrùn tẹ̀ ṣe kí ìjọba ló fẹ́ rí bọ́ ẹ̀ ṣé òun fún kékeré yé ni agbára ń dà yìí dùn. Suzy Suzy ìwọ náà mọ̀ pé mo ní ìdí owó yìí ìwọ náà ní ìdí owó yìí kò sọ́jọ́ tó bèrè lọ́rùn tí mi ò gbé lẹ̀ o a ní ìdòwò yìí ọ̀rẹ́ mi jẹ́ ń gba jẹ́ wíńdè mi ṣe lọ́wọ́ bọ̀bọ̀ yìí a ní ìdòwò bọ̀tẹ̀ mi ò fowó gbóná mi ò fowó àìtọ́ mi ò fẹ́ owó ẹ̀ mú adébí di owó ẹ̀ mú ah mo lè gé ti wúlá para mi èmi ń ṣiṣẹ́ mo lè lówó gidi lọ́wọ́ ìwọ náà ṣiṣẹ́ kò mú lọ́wọ́ wọ́n máa tẹ̀lé ọkùnrin ṣoṣoṣo kiri báyìí àdìbì ń pé àdìbì ń pé dúró lọ́mọ máa bàrẹ̀ láyé jẹ́ má bàrẹ̀ láyé jẹ́ ọmọ ṣòro pọ́mọdé ni ẹni ṣòro pọ́n kiri sí ni mo mọ̀ pé tí n bá bẹ̀ sọ̀rọ̀ sí bí ìgbà tí yàn ń da omi sínú àgbọ̀n ni àmọ́ ojú tí n bá padà wá tí n bá máa fún ẹ ní ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ṣòro ọ̀rọ̀ yẹn ó wà ní òkúra òkè tó dé síbẹ̀ tó ń gbóná kà á jẹ ní pẹ̀lú láyé. ó gómi gómi ẹ àbẹ̀dẹ̀ kí ló ń ṣe. díẹ̀ dáná. Susie, sórí nǹkan tó ń pè ní márèjì kò ń ṣe fúrú èmi báyìí wọn ò dá fún mi ọmọkùnrin ò dáa wọn ò dáa wọn ò wọ́ọ̀tì gbogbo wàhálà yìí they don't want it. gbígbé ó dà kí ló dé tó fi sọ bẹ́ẹ̀. ṣe fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ mo ti lọ́kọ rí èmi náà ti ládé orí rí i o ti lọ́kọ rí kí ló wá ṣẹlẹ̀ sórí bó ṣe ń wò mí yìí I'm a trained nurse and a professional model ọkọ àárọ̀ mi is just a secondary school teacher mo yí wákọ̀ wá gbàkàrà ó. ó ga fún un mi ò mọ̀ pé màá bẹ́ bíbá iná o ó ga wo ẹyin lẹ̀ ń gbádùn looking sexy ṣíjú emerald and the model alágbára yẹ o too much money sílẹ̀ jèrè ìwọ ni wọ́n your picture fún sí kàlẹ́ndà job, yìí o ṣé owó òkè ṣá ah, mi ò complain o at least ó better than the last year lọ kí ló gbé wọn wá síbí báyìí. àwọn mi mú parí iṣẹ́ billboard kan náà photographer ṣe ti treat àwọn pictures mi. ah ṣe ti wá bí wá sí i alright ẹ máa fún mi láwọn kan bíi ẹ̀dẹ̀ ẹ máa bá mi keep alcohol yẹn fún àwọn agent alright alright ẹ ṣe orí mi. billboard àbí kí ló pè é sí. billboard. Ah! owó ẹ ti tẹ̀ owó ẹ ti bà ló ní nọ́mbà yìí ẹ owó ńlá nìyẹn o yọ rose lè fọ jámi sí kìíní yìí fọnà wọn míì kí n fọnà wọn ẹbí gbé ṣé o mọ̀ pé yìí married women báyìí ọ̀rọ̀ yín máa ń le gan ìṣòro máa ń pọ̀ bẹ́ẹ̀ i mean i no want wahala bẹ́ẹ̀ i no want wahala kí n fẹ́ ẹ wàhálà wo ló wà bẹ́ẹ̀ rose wàhálà wo ló wà bẹ́ẹ̀ náà ṣojú ká wá sí studio ká ya picture ká dẹ̀ submit ẹ̀ fún agent agent fi wá ṣe just like that ó okay. ok agent ẹ̀yẹ gan-an ni mo fe kó introduce mi sí báyìí. Hmm. alright tí ó bá ti di nírọ̀lẹ́ ọ̀rọ̀ bá mi ní ìtura yẹn kọ́. no it's um, dàbí pé ohun ọ̀pọ̀ni tó bá fẹ́ jẹun pọ̀ni pé máa tilẹ̀ pọ̀ni pọ̀ni níṣá ṣùgbọ́n pé àti ìkọ̀fánlẹ̀ ifá ti ń ṣe é sìn mo sọ pé ìyìn máa rí ibùmẹ̀ wàhálà yìí máa ń pọ̀ ó ní pé ìṣòro wàhálà bíi ti báwo ṣó tán sìn all right no problem um, wá bá mi ní ilé kí n tó lọ sí club ìyẹn ah! ọ̀rẹ́ mi má jẹ ìdìsáà máa ya fọ́tò ẹ lọ́wọ́ pé sẹ́ṣẹ̀ rẹ máa tó tán wò máa ya fọ́tò ẹ lọ ilé ẹ̀ mọ́ báyìí báyìí yí wá kan wá gbàkàrà ó bọ̀lọ̀ bọ̀lọ̀ bọ̀lọ̀ àpàtì olójì àgọ́ orí fìkò bóyá ọkọ ẹ má bàa rí ipò ọkọ ọmọ mi wá sí ìdàkalẹ̀ wá sọ̀rọ̀ rẹ̀. irú ọ̀rọ̀ wo nìyẹn kí ló yẹ tí máa fi máa mú ẹ pamọ́ fọkọ mi ibi tí mò ń gbé rèé. kí ló dé bíi pé sọ fún mi pé irọ́ ló ń pa sọ fún mi pé òun mú mi wá síbí báyìí pé ká lè wá sọ̀rọ̀ ni or better still So fún mi pé torí pé o fẹ́ kí ọkọ ẹ rí mi la ṣe wá sí báyìí. rose ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé mo máa ń fi nǹkan pamọ́ fún ẹ ṣé owó wá tó yàn tí màmá tó ẹ tọ́jú fún yàn tí mi ò ní jẹ́ kọ́ rẹ ibi tí mò ń gbé You kí ló dé ibi ló